الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أراكم الله وبأ الله سبحانه وتعالى صلى صلاة ونبي ومحمد صلى الله عليه وسلم kí ọlọ́run wọlọ́ọ̀lọ́run tí mo bẹ̀ẹ́ pẹ̀lú àwọn sòhábọ̀ ń ṣe ọlọ́run àwọn aráàlú ń ṣe ọlọ́run ọba kí wọ́n bá oníkálukú wa lọ́kùnrin wa tó lóbìnrin alala hawla wala quwwata illa billah anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní majtama qawmun fi bayti min bayti Allah ó ní àwọn kan nínú àwọn mùsùlùmí wọn ò ní máa kóra dúró nínú kan nínú àwọn ilé ọlọ́run yatluna kitab Allah tó sì já sí pé ìkóra dúró wọn láti máa tọ alukurani ní ọlọ́dọọdán ni wa yatadarasunahu bainahum bákan náà wọ́n tún ṣe ra wọn ní àǹfààní ẹ̀kọ́ láti ná alukurani karim ó ní wọn ní máa bẹ nínú kan nínú àwọn ilé ọlọ́run bá allah subhanahu wa ta'ala látara ìkan nínú méjì ìdíyìí illa nazalat alayhim as-sakina àfi kí fọkànbalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ó máa sọ̀kalẹ̀ lé wọn lórí wa ghashiyatuhum rahmah. àánú ọlọ́run nìyí yóò tún máa pẹ̀lú wọn wa àwọn ọlọ́run wọn tún wọn wọn inda bákan náà ó tún máa bẹ nínú àwọn ẹni tí ọlọ́run ọba tí wọ́n rántí Allah subhanahu wa ta'ala àwọn orí mẹ́rẹ̀ẹ̀rin yìí láti gbé ọ̀rọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala láti gbé yẹ̀wò láti ṣera wa ní àǹfààní kó mọ àwọn àǹfààní tí àwọn afá tí wọ́n ti ń ṣe wá lórí ìlànà àwọn ààyè abẹ́lẹ́ bá Allah subhanahu wa ta'ala kọ́lá kó kakún náà wà hasanati wa. mo kí àmọ̀ wa tí wọ́n ṣe agbátẹrù ìjókòó yìí eléyìí nínú iṣẹ́ olórí òun náà ni ìlú wa ní ìlú anadun abẹ́lọ́hún àpadà sí ibú àpadà sí ibú àbálọ́ mọ́jẹ́ kí ó wọlé tọ̀ wá ìlú anadun jẹ́ ìlú kan tí ó gbajúmọ̀ láàrin àwọn alùsùnà fún harakati islamiyya sunniya àwọn activities tó ní ṣe pẹ̀lú islam pẹ̀lú sunna ní gbogbo ìgbà ní ọdọọdún àwọn abẹ́lọ́hún ọba ìmọ̀lẹ̀ islam náà àti ìmọ̀lẹ̀ sunna ti ń bẹ nínú ìlú náà abẹ́lẹ́ kọ́lọ̀ má jẹ́ kí ó takú síbẹ̀ kọ́lọ̀ kó bá wa fọ́n ká gbogbo ilẹ̀ yorùbá mo kí àwọn ustaz wa kọ́lọ̀ tí wọ́n ṣe adarí ètò yìí ọ̀nà Sheikh Abdulaziz kọ́lọ̀ bá Allah subhanahu wa ta'ala kó bá wa ṣe àyẹ̀kún dáadáa wọn àti rí wọn inú wa ń dùn ìrí dáhùn rí wọn tí ó mọ̀ jẹ́ ìbànújẹ́ fún wa kọ́lọ̀ kó má ṣàdánwò tó ní kálukú wa ọ̀làlá ìlà ìlà bẹ́ẹ̀ náà mo tún gba àwọn mọ̀ṣáì tuntun wá pẹ̀lú wọn àti gba àwọn ọmọ ìyá ọlọ́kùnrin àti lóbìnrin ìfi à ń ṣe yìí lára ṣé olóore ni àbẹ̀lẹ̀ ọ̀hún adétìdí àti òkun àti àlàáfíà àti agbára tó kù káńtà kọ́lọ́kùn mọ́tò wọn wà ọ̀làlá hàwùlà wà láàkú wájà ìlà ọ̀dọ̀lọ́ nítorí àsìkò ìtumọ̀ ní kí a fi ṣèrànwá ní àǹfààní nínú ọ̀rọ̀ ọlọ́run òun náà ni a fi gbọ́ àkọlé rẹ̀ yẹn torí pé ọ̀rọ̀ ọlọ́run bí máa ń ṣe onígbàgbọ́ òdodo láǹfààní ni ọlọ́run ní fadhakir fa inna dhikra tanfa'u al-mu'minin wa muhammad sallallahu alayhi wa sallam máa ṣe ìkìlọ̀ máa ṣe ìrántí eléyìí ó máa bí àǹfààní tó pọ̀ onígbàgbọ́ òdodo àwọn abẹ́lẹ́ ọ̀hún ibi yábàárà wa sọ yìí ọlọ́run jẹ́ kí ó bí àǹfààní fún wa láyé àti ní al-qiyamah ọ̀làlá ìlàhà ìlàmà yìí tí a sọ tí a ṣe tí a wí tí a gbọ́ tí ó jẹ́jẹ́ bí ègún lórí ọlọ́run àtọ́lọ́run wọn mọ̀ jẹ́ kó ti ara wa jáde ọ̀làlá hàwọn àwọn aláàfin wọ́tá ìlà dọ̀lá. àkọlé wa òun náà ni ìdí agbọ́ tí wọ́n wí tí wọ́n pè ní àwùlẹ́àdùnà ọ̀wọ̀sá ìlú àtàwásùlẹ̀ àlẹ́ ìjìmáì àwọn ọmọ wa àti ìdí àpè ní social media bóò ló ṣe yẹ ká bá lò eléyìí nìkan tí wọ́n fẹ́ kí a fi ṣera wa ní àǹfààní láì sí èméjì apá kìíní àti apá kejì tí ẹ̀kọ́ yìí tó gbé dání òun náà ni tí a ń pè ní àwọn ọmọ àti apá kejì tí a ń pè ní àtàwáfúru al-ijtima'i social media kejì kan tí ó pamọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa kò pamọ́ fọkùnrin kò pamọ́ fóbìnrin àti màá tí wọ́n ń pè ní ọmọ bẹ́ẹ̀ ni àmọ́ tí wọ́n ń pè ní ọmọ àwọn tá à ń sọ̀rọ̀ ọmọ ni wá lọ́dọ̀ àwọn tọ́lọ̀ ní kátàrà wọn jáde àwa tí a máa ń fani láti gbọ́ wa náà lọ́kùnrin lóbìnrin ọmọ làwa náà jẹ́ látara àwọn tọ́lọ̀ wọn ọba kádàrà kátàrà wọn jáde ẹ̀rí ọmọ iyì ní ọmọ bẹ́ẹ̀ sì ni ọmọ nìyí ẹ̀ṣọ́ ni oore ni lọ́dọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó fi ṣe fún ọmọ nìyàn. àyà pọ̀ ní alukur'ani tó tọ́ka ìdẹ̀ra tí ìní ọmọ tó jẹ́ bóde dá sí ìdẹ̀ra yìí kì í ṣe gbogbo ọmọ ènìyàn òun náà ni ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala lọ́nà ọmọ fún wọn lè sọ fún alukur'ani kẹrì wọn náà ni lillahi mulku as-samawati wal-ardi ọlọ́ni ẹ̀rí ìkápá sánmà dídá sánmà méjèèje àti ìdarí rẹ̀ àti ilẹ̀ méjèèje àti ìdarí rẹ̀ lílà òun ọlọ́wọ́ bá lọ́wọ́ ni yakhluqu ma yasha ọlọ́run ló wọ ọlọ́run ọba a máa dá ní tó wù òun nínú àwọn ẹ̀dá yahbu liman yasha inatha tó bá wù ọlọ́run yarzuquhu al-banat faqat tó bá wù ọlọ́run afún ẹlòmíì ní ọmọ obìnrin ọmọ ẹ̀rí ẹ̀rọ ní albanese ní awulẹ́ẹ̀k afún ní ọmọ obìnrin kò ní bímọ lẹ́yìn àdúgbò mọ́ra bóbìnrin ẹ̀rí bá ṣe rí anábì wa lóòtù aleyhi salam gbọmọ tọ́lọ́wọ́n bá tó dogún fún obìnrin ni wọ́n tọ́lọ́wọ́n fún lọ́mọ ọkùnrin wọ̀nyá wọlé mẹ́yẹ ṣe àdúgbò rọ tó bá wù ọlọ́run bá kẹ́ náà àtẹ̀lẹ́mí ní ọrẹ ọmọkùnrin òun náà ní bímọ láyé àti kó jọkùnrin gẹ́gẹ́ bọ́lá ọba Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ọlọ́run Allah subhanahu wa ta'ala ti ṣe fún ànábì wa Ibrahim al-Khalil alayhi salam tó dágbọ́n náà bó dogun ọmọ obìnrin fún bẹ́ẹ̀ ni Ibrahim alayhi salam lára ọmọ rẹ̀ ní Ismail lára ọmọ rẹ̀ wọlé ní Ishaq ààrẹ nínú sọ̀gbọ́n ànábì wa Ibrahim alayhi ó ní ọmọ obìnrin bákan náà àwọn olùdókòwò yóò wọn dùkúrẹ́ náà wọ́n yìí náà fẹ́ẹ́ tó bá wu ọlọ́run afẹ́lómi ní ọmọ ọkùnrin afún ní ọmọ obìnrin bó ṣe bọ́kùnrin bẹ́ẹ̀ náà ni ó mọ bí obìnrin bó ṣe ṣe fún aláṣẹwà Muhammad sallallahu alayhi wa sallam tá a máa pé bẹ́ẹ̀ nínú àwọn ọmọ rẹ̀ tó jọkùnrin ṣe kọ́fí sí Abdullah abẹ́kanáà àmọ́ Rukaya nínú àwọn mọ́ṣálá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ni wọ́n yẹ التنميم من عقيل بالعين لا بالحاء وبالقاف لا بالكاف العقيل والذي لا يبي كل ما لا يبي kò lọ́mọ láyé kò bímọ kò bóbìnrin bẹ́ẹ̀ ni kò bẹ́ẹ̀ ni kò bọ́kùnrin ẹgbẹ́ bọ́lá ṣe ṣe fún anábìwá yáyá aleyhisselam àti anábìwá Isa aleyhisselam láti wọ́n mọ̀ pé ọlọ́run bá gbé ọmọ nìyẹn sí ìpele mẹ́rin àwọn tí mọ bí obìnrin nínú àwọn ọmọ àwọn tí mọ bí ọkùnrin nínú àwọn ọmọ àwọn tí mọ bí méjèèjì ẹsẹ̀ rẹ ní ìní ọlọ́run bá kò ní ọmọ sólè yìí náà nìyí tó tọ́ka ẹnikẹ́ni tọ́lọ́run bá ṣe ọmọ fún ọkùnrin kan ní obìnrin kan ní méjì ní mẹ́ta ní ló fún wa ní àbójú ìdẹ̀rẹ̀ aláǹdọ́dọ̀ ọlọ́ọ̀bá àbá subhanahu wa ta'ala nínú áyà mi ọlọ́ọ̀bá sọ fún wa ní sọ́tùkà ọ̀nà alban wàlbàlúwò bí nàtò ṣáyà tuntun nìyà ọlọ́ọ̀ni ẹ̀gbọ́ alibanu ọlọ́ọ̀ni ẹ̀rí dúkìá wàlbàlúwò àti àwọn ọmọ yálà ọmọ ọkùnrin àbọ̀mọ obìnrin ọlọ́ọ̀ni bí nàtò alṣáyà tuntun nìyà ọlọ́ọ̀ni ìṣọwáyé òun ni ọmọ níní òun náà ló jẹ́ tó túmọ̀ sí pé àwọn bá jogún ọmọ fún ọlọ́run fún wa lẹ́ṣọ̀ọ́ ẹ̀ṣọ́ sì nílò tọ́ bẹ́ẹ̀ ni gbọ́ abu abdullah abu abdulrahman abu fatima abu aisha òun náà béèrè àwọn ọmọ ọmọ mi ń kọ́ wọn àti ni wọn ní lọ́lé wọn àti ìdílé ìwé lé títí tọmọ náà ó fi dàgbà mo lọ́dọ̀ bá mi mo lọ́dọ̀ ìyá mi yìí máa jẹ́ kí wọ́n bí kó dùn látara ọmọ níní. ọlọ́run bá ní àyìnbáyé wà lùbànú bí ìnàtò ṣàyà àti àtìlẹyà ọlọ́run ní ẹ̀rí ọmọ àdúkìá àti àwọn ọmọ ọlọ́run ọlọ́run bá fi ṣe ẹ̀ṣọ́ fún mi láti máa ma ipò àti ìlera tó ń bẹ níbi tí yàn ní ọmọ nínú sọ́ra mi ọlọ́run aláàbò hàn àwọn ọmọ jálẹ́ ni wọ́n mọ́ ọ́ جعل لكم من أنفسكم أزواجا ọlọ́run ọlọ́ọba òun ṣe fún yín látara yín ẹ̀yin ọmọkùnrin ẹ̀yin ọkùnrin ẹ̀dá ó wá ṣe fún yín látara yín àdùwájà àwọn obìnrin tí wọ́n máa jẹ́ ìyàwó yín وجعل لكم من أزواجكم بنين وحفدا ọlọ́run látara ẹ̀yin méjèèjì àtàrà ọkọ àti ìyàwó ọlọ́ọba wá ṣe àwọn ọmọ bàníìnà ọmọkùnrin ọmọbìnrin wàhàfàdà látara àwọn náà ọlọ́run tó wá sí ọmọ látara àwọn náà ọlọ́run tó ọmọ wàhálà ìdẹ̀rẹ̀ ńlá bí àsìkò tá à ń sọ̀rọ̀ yìí ẹ̀nà rẹ ọmọ rẹ ọmọ ọmọ rẹ gán balayé ọmọ ọmọ rẹ ó balayé ṣaláyé tí láyé. ìyá tó bóun wà láyé ìyá tó tó bá bíyàn náà tó wà láyé tó ẹni tó sì kú yìí sí nìyí tóun jábóró yìí wọn ló lé ní sixty wọn lọ bí seventy years tó a mọ̀ rí bẹ́ẹ̀ tọ́lá ọba tí ó ṣe bẹ́ẹ̀ ẹ̀ yálà wọn báni láyé àti wọn báni láyé àfiwọ́nsáyé àbáàtì ẹ̀fíwọ́nsáyé ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ látara ọmọ tọ́lọ̀ ń fún wa àwọn ọmọ náà ó tara wọn jáde èyí láti gbọ́ orí ẹ̀yà yorùbá ẹ̀yà haúsá nínú yorùbá náà láti máa rí ìran ọlọ́run allah subhanahu wa ta'ala olóhùn dáwà mi zakari wọn ń sa ó dáwà látara akọ àtàbò ẹ̀rí wọn wọ́n jẹ́ àlẹ́ àkùn shu'uban wa qaba'ila li ta'arafu òun á dáwà ní shu'uban káwà ní ṣáàbù ṣáàbù ṣáàbù ṣáàbù káwà lónìí ẹ̀rọ èèyàn wa qaba'ila kásùmọ̀ lónìí ẹ̀rọ ìdílé ẹ̀yà. ọlọ́ọ̀lẹ́ lè ta àárọ̀ fún tẹ́lifà lè máa ra yín náà pé gbogbo yín pátá ọmọ ẹnìkan náà oní ẹni wa yá ẹ̀yin ọmọ Adama gbogbo ẹ̀yin ọmọ nìyẹn pátá oní ọmọ Adama tuntun túmọ̀ sí pé ọmọ níní oore ni lọ́dọ̀ Ọlọ́run ọmọ níní lọ́dọ̀ Ọlọ́run ọmọ níní ẹ̀ṣọ́ ni ọmọ níní fáàrí ni ọmọ níní ni ọmọ ọlá ni ọmọ níní àmì gbígbàdúrà ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith nínú sahih muslim hadith afawa anas bin malik radiyallahu ta'ala anhu wọn mọ̀ ní àlà jaaro yàtẹ́yìn hatta dabulugha wọn lẹ́nu kẹ́ni tó bá tọ́lọ̀ ń fún ní ọmọ nínú àwọn ọmọ nìyà wọn tó jóbìnrin ó wá rí wọn ó rí ọmọ obìnrin méjì sísun jẹ́rìíyà ó fún wọn ní ẹ̀kọ́ bó ṣe yẹ ẹ̀kọ́ tó bùkátà ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ayé ó fún wọn títí tábí bàlágà jẹ́ ayọ́mọ kìyàmá anáwà wọ́n wà wọ́n tó ma àtọ́ bí ha anábì sọ̀rọ̀ bá àtọ́ lẹ́yìn tó bá dẹ́gbẹ́ àlùkìyàmá òun tó ń yóò máa bẹ pẹ̀lú wọn ànábì báyìí báyìí lòun sì máa bẹ pẹ̀lú rẹ̀ látara ìṣàmójútó ọmọ tó túmọ̀ sí pé àwọn ọmọdé ọlọ́run ọba tó ń fún wa ẹ́ ọlọ́run tí wọ́n ṣe kí ni tẹ́sì fún wa ni torí pé ń bẹ nínú wa jẹ́ sọ bẹ́ẹ̀ wọ́n ní wa lọ́kùn wa àwòládùkùn fìtínà ọlọ́run ní fìtínà làwọn ọmọ tá a fún yín wọn ni ẹ ọmọkùnrin ọmọbìnrin afẹ́ tẹ́sì yín ni ìsìn bẹ nínú wọn tí ó jẹ́ ọ̀tá fún wa ọlọ́run fẹ́ mọ̀ bóyá lò wọ́n á tó ń ṣẹlẹ̀ muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí àfàwọ̀ abdullah ah, abdullah bin umar radiyallahu ta'ala anhu wọlé nàbí sallallahu alayhi wa sallam ní kullukum ra'i wọ́n kullukum ra'i wa mas'ul an ra'iyatihi wọ́n ní kálukú yín ra'i adarí nìyí alámòjútó nìyí olùtọ́sọ́nà nìyí wa mas'ulun an ra'iyatihi wọ́n sì bí oníkálukú yín lórí bẹ́ẹ̀ ti ṣàmójútó àwọn tẹ̀ ń mójútó fàlàmìrù lẹ́bi alẹ́lẹ́ sọ̀rọ̀ ì anábì sallallahu alaihi wasallam ó ní ẹ̀rí adarí alàmìrù aláṣẹ ìlú ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ lórí àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ tó ń darí wọn wọ́n wà mọ̀tòlóró àánẹ́hàn wọ́n rọ́dùlóró ìyàlá àlùbẹ́sì bá lè lé ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ lórí àwọn ará ilé rẹ̀ ìyàwó kan ló lé ní méjì ní mẹ́ta ní mẹ́rin ní ọlọ́run ó béèrè lọ́wọ́ òun náà. bákan náà walmar'atu ra'iyatun ala bayti ba'liha wa waladihi bẹ́ẹ̀ lóbìnrin náà nìyí ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ lórí bóun náà ṣe darí ilé ọkọ àti àwọn ọmọ àti àwọn ọmọ tọ́lọ̀ tún fún wọn bóun ni wọ́n ṣe darí rẹ̀ wal abdu ra'i bẹ́ẹ̀ náà ni ọlọ́run ó béèrè lọ́wọ́ ẹrú bó ló ṣe mánéjì pọ́pátì olówó rẹ̀ ọlọ́run béèrè anábì sallallahu alaihi wa kullukum mas'ul an ra'iyati olóníkálukú yín ẹ̀rí adarí nìyí ọlọ́run ti bí lórí bẹ́ẹ̀ bá ti dà wọ́n jẹ̀ sí ìdá pé àwọn ọmọ ba Allah wa ta'ala tó fún wa nínú àwọn ọmọkùnrin nínú àwọn ọmọbìnrin orúkọ tó dáadáa fún àwọn ìbálò tó dáa tá a ṣe fún wọn nìyí ọlọ́run fẹ́ ká bá wọn ọmọ yẹn lò dáadáa débi pé ká ṣàmójútó wọn ẹ̀kọ́ tó yẹrantí kápò wọn alihamdulilah amari nínú ọmọ ènìyàn ẹjọ́ bíi méjì ẹjọ́ bíi mẹ́ta ẹjọ́ bíi mẹ́rin ẹjọ́ bíi ẹyọkan ẹjọ́ bóbìnrin ẹjọ́ olùdókòwò ọkùnrin ẹlòmíín bẹ tó bá ara ọmọ rẹ̀ ló mọ̀ ọ́n rántí pé ṣé èmi mo bí wọ náà. ìdánwò ọba kẹ́ẹ́dé kódà nígbà míì ó lè fẹ́ sápá lórí gan kó mọ̀ràn tí orúkọ ọmọ mi kó mọ̀ sí ilé ìpele mọ̀ ọlọ́run bá kẹ́ ẹ lójúmọ́ ṣe olówó náà nígbà ní náà nìyẹn tó lówó ní ní <laughs> bẹ́ẹ̀ ni ó mọ ẹṣọ ọlọ́mọ náà nìyí nígbà tó bá tó bá dájú pé bóyá méjì mẹ́ta mẹ́rin ẹ̀ka wóró ni kò ní rí bá wọn tó ọlọ́run bá Allah subhanahu wa ta'ala a máa jẹ ìkẹrẹ fẹ́ tó bá wù nínú àwọn ìdá jẹ̀mọ́ níta fẹ́ ká dìbò ní ìgbà náà ni pé awladuna àwọn ọmọ wa tá a rí yẹn nìyí zinatun ẹ̀ṣọ́ ni wọ́n jẹ́ wà fadlun ọlá ni wọ́n jẹ́ wà ni'ma ìdẹ̀ra wà rahma ìkẹ́ lọ́lọ́wọ́n bá fi wọ́n ṣe fún wa ṣùgbọ́n ọlọ́run tó fún wa láwọn ọmọ yìí tó fi wọ́n ṣe àwọn orí ńláńlá bàǹtàbàǹtà yìí ó gbé àìsánẹ́ẹ̀tì lé wa lọ́wọ́ olóbi tọ́pìkì pé àwòládùnà wàwàfà ìlú àtàwà fúli àlèṣìmáì tọ́ àwọn ọmọ wa pẹ̀lú social media bó láti wá sí pẹ̀lú wọn àwọn ọmọ wa pẹ̀lú social media bó láti bá wọn lò ìtòbí nìyẹn ìyẹn ni wípé kí lójúṣe àwọn òbí lórí challenge tó wáyé lórí àwọn ọmọ àti social media tá a social media social media ibi oníkàlùkù wa tá a ti mọ̀ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ní àkíyèsí nínú the Merriam Webster dictionary bàtà wọn sọ ìtọ́pẹ̀ ní social media fún wa wọ́n ní forms of electronic communication such as websites for social networking and microblogging through which users create online communities to share information, ideas, personal messages and other content such as video. Nti wọ́n pè ní social media òun náà ni ọ̀nà bàbá rẹ̀ ní sọ̀rọ̀ sábàra wa sọ̀rọ̀ ká create communities. lórí ẹran community community bíi mẹ́wàá àbí tí ò kéré sí mẹ́wàá ó wà lórí social media ẹni tó before social media nìyí communities wà àrí àwọn ẹ̀yà kan àwọn ìran kan àwọn aráàlú kan bọ́lá ṣe dá wa lórí ẹran kódà èkó tá a wà yìí wọ́n ní kíní kan àwọn àgọ́ àwọn àgọ́ community àwọn kíní kan mi pẹ̀lú dùn communities. tó ní kálukú wa tá a ti ń pàdé tá a ti ń sọ̀rọ̀ tá a ti ń exchange ọ̀rọ̀ tá a ti ń fi ọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ tá a ti ń change láàrin ara wa tọ́ eléyìí nìyí tó bá wá wá ní ọ̀nà electronic ọ̀nà ẹ̀rọ ọ̀gbàlódé tá a wa sọ̀rọ̀ eléyìí ní tá ní social media bẹ́ẹ̀ ni lórí pé orí náà wọn náà òun ní nǹkan yìí. òun ló mú fún wa máa ń sábà máa wà pẹ́rẹ́ gan wa ẹ wo níjọ́hún bí bá kọ lẹ́tà lẹ́tà nìkan lè lè kọ níjọ́hún tẹ́tẹ́n dé Kwara ló wà ní àbọ̀yọ̀ ẹ mú Lagos Island ó rọrùn láwọn gbàgbé bẹ́ẹ̀ pé títì látìtì báyìí ẹ ti rí bọ́ọ̀sì kan tó jókòó báyìí ìbẹ̀lẹ́ àwọn postman wá wá wọ́n kò lọ sí eh, post office àti bẹ́ẹ̀ ìlú tó bá lọ ó lè tóṣù mẹ́ta lẹ́tà tẹ ẹ̀kọ́ kó tó dé Ìbàdàn three months kó tó dé bẹ́ẹ̀ torí gbà yẹn nìyí nítorí wà ń ta náà nìyẹn but nísìnyí jama <laughs> mò ń bí kan náà ọmọ ìyá wa tó ń ṣe ní post office ní Yaba wípé sáwọn yẹn sì máa ń mú lẹ́tà wá sí post office ó <laughs> láwọn yẹn fi mú wá o ọlọ́run ìsìn mú wa mọ́ afẹ́nìkan ó lẹ́nu yẹn wèrè ni kò gbádùn ó mọ́ mú lẹ́tà wá oṣù máa bó lẹ́tà wọ́n ti mú wa báyìí hmm, wọ́n kàn fáàtì òun lọ dálé lẹ́ni torí pé ayé wo ló ń ṣèlú mọ́ ẹgbẹ́ mo pépà ẹ ẹ kọ lẹ́tà sí ẹ wá sẹ́ndì ẹ̀ sí níbo ló ń lọ ayé wo ló ń ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ lọ post office bí ẹ bá kọ lẹ́tà sáárọ̀ ọ̀yọ́ níjọ́ ni yóò ó kéré jù àgbà ní three months oṣù mẹ́ta kó tó dé ẹlòmíì oṣù kúrò láyé gan kílẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó dé lórí tó tẹ̀lé kátó kámá àti ọkọ̀ yóò wá gbé sí ọgbà lẹ́tà so social media òun ní ọ̀nà látara ẹ̀rọ ìgbàlódé tá a bá ń sọ ẹ̀rọ ìgbàlódé fóònù àti íńtánẹ́ẹ̀tì tí o bá ti sí íńtánẹ́ẹ̀tì ń àti sí social media fi rọrùn kò tí social media ọ̀tọ̀ ní internet ọ̀tọ̀ ní social media ẹlẹ́bí ìlú ìgbà tó ní social media ìgbà tó bẹ̀rẹ̀ ní internet no ọ̀nà àti lo social media òní internet ìyẹn lè lo fóònù láì mọ́ lo social media ìyẹn lè lo fóònù láì mọ́ lo internet táwọn ti níyẹn ṣe wá nìyẹn kọ̀ǹpútà ṣíwájú internet kọ́ńtínẹ́ẹ̀tì sixty nine òun internet ló amẹ́ríkà ló gbé íńtánẹ́ẹ̀tì dé tóbi dé pé kálukú láǹfààní ká lè bára wa sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ̀ǹpútà tiẹ̀ yóò wà lọ́dọ̀ rẹ tèmi yóò wà lọ́dọ̀ tèmi máa lè communicate àtàlè store information síbẹ̀ kákò kan síbẹ̀ gbọ́ orúkọ wájọ ká lè gbé bẹ́ẹ̀ ó ti kò lè bọ́ọ̀bù mi. pálákùnrin ṣe náà nìyí wọ́n á dúró disket àwọn eh, mmadụ kọpie ụmụrụ ọdọdọ nwunye chifọba bụ ya intanetị be mba intanetị be 1969 ọtụtụ oke eme adịe n'ihu ala mfani láti zọ atọrọ ama tụrụ intanetị be tụrụ web pages owuni mgbe bụ ya 2007 2009 onye ntọ nkwụ soshal midia ọ na-abịa na sosial nítorí ilẹ̀ nínú àwọn ìtàn nínú àwọn ìwádìí kan media òun ló bẹ̀rẹ̀ so wà fáyínú social media nìyí ó wà pọ̀ so social media bó ṣe wá rí yẹn nìyí ó ti di àkọ́kọ́ náà ọlọ́run bá allah subhanahu wa ta'ala ó fi ṣe ìjẹ́ra fún wa bẹ́ẹ̀ ni wàlláhi media ó náà sọ fún wa lẹ́ẹ̀kan lẹ́tà tá a kọ sáfẹ́fẹ́ ránṣẹ́ sí ọba àbí ìjòyè àbí ẹrú ẹ àbí tọ̀kúlù mọ́ nílùú òkè kótó tọ́dọ̀ rẹ̀ yóò gbà ní oṣù mélòó oṣù mẹ́fà ìjàmbá wa sọ sílẹ̀ Saudi Arabia ńkọ́ ẹ̀ẹ́dìgbò jàmjàmá èyí ó tọdún mẹ́rin kótó débẹ̀ ẹ wo àǹfààní ọlọ́ba Allah subhanahu wa ta'ala ló fún ẹ pé wọ́n ìdá ìdú ní kẹ́ lára àdẹ̀rẹ̀ ọlọ́run òun náà ni àtàwásúlù àlèjìmáì kálí bára wa sọ̀rọ̀ tó bá gbé fóònù ẹ nísìnyí láàrin ìṣẹ́jú kan ó sì mọ bẹ́ẹ̀ tó wà ní the most distant place in the world ó sì mọ bá sọ̀rọ̀ láì mọ́ tẹ́lẹ̀ tẹ́ láì kò ní ní ẹni kọ́ bọ̀ kọba sábà ní fúnbó ní chelsea àwọn òtíjì o ah, àwa ti wà ní sunday báyìí o sunday lẹ́yìn wà báyìí ah, àwa ti wà saturday social media ni ẹ jẹ̀mọ́ so a to create community nítorí sọ fún wa sọ fún nítorí náà yóò àti lọ oríṣiríṣi information àwọn oríṣiríṣi a exchange àwọn láàrin ara wa náà bá Allah subhanahu wa ta'ala pé ah, ìkápá àti agbára a ti fún ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́dọ̀ wọ́n yá kọlọ́kù ma la ta'lamun ọlọ́wọ́ wọn bó da àwọn nǹkan míì tá a mọ̀ tẹ́lẹ̀ tá a mọ̀ tẹ́lẹ̀ lára tá a mọ̀ tẹ́lẹ̀ lélẹ́yìí eléyìí ò túmọ̀ sí pé ọlọ́ba Allah subhanahu wa ta'ala agbára rẹ̀ ti pin níbẹ̀ agbára ọlọ́wọ́ bá kì í pé àwọn nǹkan míì ló túmọ̀ tẹ̀lé tá a túmọ̀ tó tún wáyé tó tún wáyé ìkan náà wà fà ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdá mẹ́ta àálìmùn bí àfa kan bá fi lè kú ẹ́ bákìyà aw taraka kìtàbàhù taraka kìtàbàhù tábà kan bá fi lè kú yóò fi kíra rẹ̀ kíra rẹ̀ lájogún bẹ́ẹ̀ kò sí ìta bá ń jogún lẹ́yìn àwọn àfa mọ̀ tó ti kíra lọ. ẹ dákun bóòlù àti màmá ti sallallahu alaihi wa sallam lábàrá kíra ni àgbóhùn ẹ̀ bóòlù àti mọ àwọn sọ̀hábà abdullahi ibn umar abubakar sadiq aisha radiyallahu ta'ala anha àwọn sọ̀hábà lórí ẹ̀ràn lọ́kùnrin lóbìnrin bóòlù àti mọ wọn látara tírà ni bóòlù àti mọ wọn tó wá lẹ́yìn wọn látara tírà ni bí yóò bá ti lọ dúṣí tírà àlè àti ẹ̀ lè gbọ́ nípa wọn kó àlè mọ̀ wọn. but nísìn ìdààmú àti àlè sáfà bá kú tẹ́rakẹ́ sọ̀wùtà á fi ohun ẹ̀ lẹ̀ ohun rẹ̀ á fi ilẹ̀ táàmù ọgbọ́ ohun ẹ̀ ohun ẹ̀ jẹ̀mọ́ á sì mọ̀ ọgbọ́ irú ẹ̀ làwọn àfáà gbàlódé ní àsìkò social media àsìkò kọ̀mpútà àwọn àfáà àlùmọ̀ àfẹ́rọ́ọ̀nù lára wọn lábàwọlé nìyí tí àwọn àfáà tàná ti jẹ ta ti jẹ ní tí wọn láǹfààní ẹ̀. èèyàn lè rí ọ́díò Abubakar Siddiq wá sí rẹ̀ kútúbà rẹ̀ sábàtì wà sọ̀rọ̀ ni ó sọ̀rọ̀ ẹ́ alágbèbá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ àyìnbóyè kútó alimambariya aliadiya anẹsiliya àwọn kútó sábàbí sọ anabi sọ bọ́dá ni kò lè produce ọdún ẹyọ kan báyìí anabi sallallahu alayhi wa sallam ohun anabi nìyí kò possible but nísìnyí. àwọn àfáà wọ́n fi àwọn ọ́díò wọ́n fi kalẹ̀ ṣìkìsọ́lá ìṣèlú rahimahullah ìwọ̀nba ní wọ́n fọwọ́ kọ kalẹ̀ nínú àwọn tíra ìwọ̀nba ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra àwọn táwọn ilé ní ohun tí bàbá wa yìí tán fi ilẹ̀ òun náà gbé sínú tíra àṣẹ́rù mọ́mtẹ̀ bí a bí eleven volume ohun ni àlẹ́ àfihàn tó sẹ̀fàrì níyà ohun ni ṣẹ́rí bológun mọ̀rọ́ fásitì jalal wal ikram ohun ni ṣègùn bá the same thing ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àwọn abọ́yé fi ohun lẹ́nu yẹn tó túmọ̀ sí pé idha mata alimun taraka sawta báfa bá kú ohun rẹ̀ ò ní kú eléyìí jẹ́ orí ó jẹ́ àlékún orí nìkìlì fún ti tó lára orí bí ṣiṣẹ́ mi dà tó gbé wá nìyí jẹ́mọ́ ìdẹ̀ra ìkẹ́ ọlọ́run ti kíní ìṣe fún wa jama ìdẹ̀ra ìkẹ́ ṣá síbi tó da àbá mi síbi tó àwọn pè ní social media èyí méjì lóní èyí oore èyí ibi ibi tó bá lò sí ni bẹ́ẹ̀ náà ni ìṣẹ̀mí ọmọnìyàn méjì ni ibi ibi tí bá bẹ́ẹ̀ náà ni owó ẹ èyí méjì ló ní kí wọ́n lo sọ́nà tó dáa àbí kí wọ́n lọ náà sí ò dáa ṣe ló pé nínú àwọn ìjẹ́ra tọ́nà ọba tó ṣe fún wa òun náà ni social media ẹ wá ní social media yìí ní àtúntà ló lọ yìí ó ti gbogbo débi pé àwọn onímọ̀ ìwádìí gbàtí wọ́n sọ̀rọ̀ nípa social media. wọ́n dẹ́kun yìí wọ́n yìí pé two point four billion users àwọn èèyàn tó ń lo social media láyé two point four billion òní wọn yẹn ni pé tó ń lo the largest time of Facebook àwọn èèyàn tó ń lo Facebook láyé two point four billion ló wà lórí Facebook lọ́kùnrin lóbìnrin ní gbogbo countries láyé. To be continent. So the largest social media platform in the world òun náà lè sọ ìta àpò ní Facebook. Facebook ní onítáìmù tó dé bá tó bá di pé gbogbo èèyàn everybody lọ́kùnrin lóbìnrin lágbàlá ayé kódà ìyá aláta yóò yà yín lẹ́nu pé kí ni ìyá aláta ń wá lórí social media ẹ tí ó mọ̀ ọkọ tí ó mọ̀ ọ́ kà ó mẹ lórí social media ẹ bẹ fáàrin ọjà. àwọn ọlọ́jà oníkálukú náà ló ń gbé information tí wọn síbẹ̀ ẹ̀rí yóò kàn polówó ọjà ẹni kíní kan enterprises ẹ̀ adínlówó àdínlì kíní kan àtọ̀ polówó ọjà ẹ̀bẹ̀ náà ni fi information ẹ̀jẹ̀ náà sí láti bẹ̀ lọ customers ńkọ́ níbi tó lérò níbi tí ò ti lérò láyé wọ́n mọ̀ pé wọ́n wọ́n láwọn èèyàn tó ń bẹ láyé seven point seven billion people ló wà láyé population ọmọnìyàn láyé nígbìyànjú táwọn òní ìwádìí eléyìí túmọ̀ sí pé sanwó ni gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni ara ìmọ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó mọ tí wọn ò mọ̀ àìmọye nǹkan ni wọn ò sì mọ̀ ṣùgbọ́n ìgbìyànjú wọn ní tó bí ìbò náà nìyẹlẹ́ wọn ni with at least three point five billion of you uh, of, of us online so three point five billion nínú àwọn ọmọnìyàn ló wọ́n mọ́ wọ́n online èèyàn wà lórí social media three point five billion èdè ìwọ̀n túmọ̀ sí pé this means social media platform are used by one in three people in the world tó túmọ̀ sí pé tabaníkà máa ta èèyàn mẹ́ta one two three tó ti yé àmọ́ ní pé ìtàn náà mẹ́ẹ̀ta yóò lo social media nígbà population ayé bá dé seven point seven a sì rí three point five almost ìdájì. tó túmọ̀ sí pé a lè kàyà mẹ́rin márùn-ún ti máa ń rìn lórí ìlú mídíà tọ́mọdé káwọn náà ti káti ẹ̀ gbé lóko sí ìgbàgbọ́. ẹ̀rí kó bá ti wà ní ìgbà yìí wà ni á ju àwọn tó sí ń bẹ̀ lọ tabaláwọn tó sí ń bẹ̀ bí àwọn ọmọ kéékèèké yìí àwọn gbọ́ àgbàlagbà táwọn akálẹ̀ yìí ó mọ̀ ọkọ kò ọkọ ó ọta kò ọta ó tó kò tó yóò torí pé ó lè sí lórí Facebook Facebook tó tọ́lá kò social media so social media wàsáìlú ẹ̀ outlet ẹ̀ ó pọ̀ lára ẹ̀ ní Facebook òun ni tí èèyàn pọ̀ sínú ẹ̀ jù òun nìyẹn tọ́ ẹ wá rí awùládùlẹ̀ àwọn ọmọ wa jẹ́pẹ́tà bá ń sọ àwọn ọmọ kìí ṣe ọmọ Yorùbá nìkan là ń sọ àbí ọ̀rọ̀ yìí ni ìbọn Yorùbá nìkan là ń sọ ni àwọn ọmọ àwa mùsùlùmí báwo ni a ṣe lè ṣe pẹ̀lú àwọn ọmọ wa lórí ọ̀rọ̀ social media ìyẹn ni àwọn ọmọ tọ́lọ̀ tó ju gbogbo oníkàlùkù wa yálà yorùbá ni wọ́n ni haúsá ni wọ́n ni ibo ni wọ́n ni ìwọ tó jẹ́ mùsùlùmí bóò ló sì bá àwọn ọmọ rẹ lò òyìnbó ni wọ́n ni lárúbáwá ni wọ́n ni bérébè ni wọ́n ni pupa funfun ni ìran èdè kan wulẹ̀ kan máa sọ ìran ẹ̀yà kan wulẹ̀ kí wọ́n jẹ́ tọ́ àwùlẹ́ àdùnnà àwọn ọmọ wa ẹ̀rí wọ́n ní látara ìwádìí wọ́n ní àwọn ọmọ tó bẹ láàrin fourteen to twenty two years of age fourteen to twenty two years of age wọ́n ní ninety three percent of them ló ń lọ sórí social media every day kò yé <laughs> ninety three percent àwọn ọmọ ìyẹn ní pé a bá dá àwọn ọmọ láàrin ọmọ ọdún mẹ́rìnlá sí ọmọ ọdún méjìlélógún tá a bá dá wọn sí ọgọ́rùn-ún yóò bẹ̀rẹ̀ lọ bí gbogbo wọn lọ́wọ́ lọ́sọ̀rọ̀ social media jẹ̀mọ́ torí pé schools táwọn ọmọ yìí tí wọ́n ń lọ social media wà bẹ́ẹ̀ wàsáìlú rẹ̀ wà bẹ́ẹ̀ tí wọ́n ń lò bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ rí ibò primary school primary school táwọn ọmọ wa tí wọ́n lọ ẹ̀rọ àwọn primary school mi wà ní òkè o ẹ̀ẹ́ eh, create whatsapp fún wọn láti lè communicate pẹ̀lú àwọn ọmọ ìyàwó súnmi wà lórí fáwọn sùn táwọn ọmọdé lo fóònù ṣùgbọ́n fóònù yẹn nìyí ó ní bí wọ́n ti máa bá a lò tí wọ́n fi ní láǹfààní sí gbogbo àwọn ọ̀nà tí social media tó là kalẹ̀ kọ́mọ́ ti sọ àwọn secondary school ìbá dọ́dọ̀ àwọn míì tv wọn nìyí tv àwọn ọmọ tẹlifíṣàn wọn tó wà ní ní kíláàsì wọn nìyí facebook ó wà bẹ́ẹ̀ So Facebook ti kúrò lọ́rọ̀ fóònù nìkan gbogbo àwọn àwọn flat screen TV tá à ń lò yẹn nìyí ẹ̀ẹ́dì pẹ̀lú kíni pẹ̀lú Facebook ni labrod ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó lè má jẹ́ fóònù náà má lò bóyá tẹlifíṣàn alẹ́ wọn náà ló ti mọ Facebook <laughs> ìbẹ̀ náà ni wọ́n ti mọ tweet ìbẹ̀ náà ni wọ́n ti mọ WhatsApp lórí lórí TV kámọ́tò lórí kọ̀ǹpútà tòótọ́ tó wà sí pé àwọn ọmọ wa nìyí láwọn schools tí wọ́n lọ wọ́n ń create awareness fún ọdún ọ̀rọ̀ social media bẹ́ẹ̀ náà ní secondary school káwọn ti sọ university èdè mọ́mọ́ ẹ̀dọ́ba yìí kéde tó mọ́ bá fi jáde ní environment wa yìí ìwádìí táwa ṣe ó jẹ́ kó yé wa yìí pé environment wa yìí ọmọ tí ò bá sí lórí social media tó fi jáde secondary school kéde tó jẹ́ secondary school àwọn náà ti wà lórí social media yẹn ni pé wọ́n bí kì í tẹ̀sí pé káwọn wà nbẹ káwọn wà nbẹ káwọn wà nbẹ káwọn náà jẹ open facebook káwọn náà jẹ open whatsapp káwọn jẹ express káwọn jẹ ẹhẹ kábàdì sọ wípé fifty percent àwọn ọmọ yìí tó wà ní secondary schools lọ́dún wọn ló ṣe media òbí lè má ra fóònù fún wọn wọn máa má ṣe ń dọ́gbọ́n sí i lórí social media òtún mọ̀ pé dandan ní orí fóònù o lè gba fóònù ọ̀rẹ́ rẹ kó fi kírètì àkáǹtì orí wàhálà náà nìyẹn tó túmọ̀ sí pé social media nìyí àwọn ọmọ wa wọ́n bẹ́ẹ̀ ẹ̀rí ní nàìjíríà wa òun ni kíní yẹn ti ní fàsẹ́yìn tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ lárúbáwá ìlú èkó àwọn ọmọ wọn ti social media ti di lára láìpù àwọn ọmọ yẹn tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ kéwù tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kódà ní nàìjíríà náà lè nílò láwọn bòmí náà àwọn schools àwọn ilé kéwù.

fourteen and twenty two kg ló wà lórí lórí social media so ló mọ̀ tó mọ̀ tó pé àwọn tí ò sí bẹ́ẹ̀ àwọn náà ń bọ̀ wá yálà bóyá kò sí kápá fún wọn àbí wọn ò láǹfààní láti rí ẹni tí ọ̀nà kan àbí kejì láwọn náà fi wà ń bẹ̀ tó fi rọrùn. tọ́ ẹ wá rí wàsáìlù social media wàsáìlù social media. wa wọ́n kún ọ̀nà bíi mélòó kan alákọ̀ọ́kọ́ ó lè tán ní ashabakat al wọn ní social network àwọn network tó dájú pé kò sí oyin ni yín máa kó yẹn papọ̀ tóbi wọn tó dájú pé òkú òrìlú yàrá ó ti mọ ní friends tó pé níjẹ́ òní yìí tó yóò bá jáde lọ síta kò lè kírètì friendship lè lè tó bá wà nínú ilé tó ah èmi ń tèmi ìbí ò ó rọrùn kó sọ pé ò lọ́rẹ̀ níjọ́ òun ṣùgbọ́n lẹ́ni tó bá wà social media <laughs> wà lọ́rẹ̀ tó lára ọ̀nà tí yẹn gbà lọ́rẹ̀ òun náà ní sọ́gbìn aṣàbàkátù ìṣìmáìyà àwọn social network lára níbi Facebook Facebook ẹlòmíì ní ọ̀rẹ́ tó lé wọn tó tó one million àwọn tó lẹ́ẹ̀kì tó ń gbọ́ tó sọ tó sì sọ áá ah, ah, ó sọdá ó sọdá ó lè rí ọdẹ táwọn ẹlòmí lè sọ ọ̀rọ̀ tó dákú tó gbọ́ jẹ̀mọ́ ó lè lé ní ọdẹ táwọn tó gbọ́ gbogbo ẹ̀lẹ́lẹ́ gbogbo làwọn náà ti mọ̀ tòtí lè yóò sí níjà òun sọdá sí bá sọ̀rọ̀ òṣèbóṣe pariwo tó àwọn tó kó o fèrè sínú gbogbo tó pariwo ìdí yóò rìndé ó lè mọ ìdí mélòó kan lọ. tó o gbọ́dọ̀ àwọn àkójọ tó náà nìyí a lè ní ọ̀rẹ́ kọ́rẹ́ wa kó wá tó one million ní mo ṣùgbọ́n látara ìṣìmọ̀ ìyá tí wọ́n gbé kalẹ̀ yẹn lè make friendship anywhere in the world á ọ̀rẹ́ pupa ọ̀rẹ́ dúdú ọ̀rẹ́ funfun <laughs> eléyìí jẹ́ ẹ̀kan so lára social network òun náà ni facebook òun náà ni twitter ẹ̀rí lára rẹ̀ ni bákan náà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìtúwọ́pẹ̀ ni mẹ́sọ́ọ̀tù ìsìndánwàpàtù fídíò eléyìí òun ni media sharing network ókè mo sọ̀rọ̀ fídíò lélẹ̀ nísìnyí afẹ́ṣí ẹ̀ káṣí ẹ̀ fídíò láàrin ara wa àìmọye fídíò tí wọn náà wò tẹ́gbẹ́ tó de fídíò yẹn nìyí bóyá Australia lẹ́nu yẹn wà ẹ wà wọn fídíò kékèké thirty seconds one minute ẹ two minutes tá a mọ̀ rí lórí fídíò orí náà àwọn fídíòs orí nǹkan mímọ́ ní Allah akbar wọ́n sọ ẹja wọ́n sọ ẹran ẹ ẹnìkan tó kan àmì lára tó ti wò ó fún rọra <laughs> ẹja yẹn bí eyín bí eyín yẹn ló ní so oríṣiríṣi rí. níbi àwọn videos àwọn audios tó mọ̀ sẹ́yìn irú àwọn irú àwọn kí ló dé pé àwọn outlet tó wà fún lè sọ́ọ̀fù ìsìdáfà àlfídíò òní bíi Instagram Instagram tẹ́bá lọ sórí Instagram fídíò tó pọ̀ níbẹ̀ á rí fídíò àwọn èèyàn lórí ìlànà ìtọ́fín tajà ìtọ́fín kírètì friendship tó fi ń exchange ideas láàrin wọn bẹ́ẹ̀ náà ni snapchat bẹ́ẹ̀ náà ni youtube eléyìí tó náà wà fún òun náà nìyí. bákan náà ẹlẹ́kẹta nínú àwọn fáìlì rẹ̀ òun náà ni alimuntadayat alimuntadayat muntada nípa ṣe bẹ́ẹ̀ òun ni bí àwọn discussion forums táwọn ẹ̀sìn máa ń bára wọn sọ̀rọ̀ ó pọ̀ dáadáa wọ́n láwọn kan pè ní alimuntada alislami mutadayat al-islami tọ́lá sí ọ̀rọ̀ nípa ìsìláàmù ni wọ́n mọ̀ sọ ohun ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àwọn tí wọ́n ní website tẹ́bá ti rí ẹ̀rí musharakatil yawm àwọn tó participate lẹ́ni ẹ̀lọ́ mutara ẹ̀kúnlẹ̀ salafiyin ti sheikh eh, al-hasan bin halabi rahimahullah àtàwọn àfáàrí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ní website tí wọ́n ní mawaki tí wọ́n ní website ẹ̀rí musharakatil yawm àwọn tó ń discuss lẹ́ni ọ̀rọ̀ ẹ̀sìn lórí rẹ̀ náà so irú àpẹẹrẹ ni mùtàdá yáàtì yẹn ni ó wà fún bísínẹ́sì káyọ̀ fi ṣòwò òkè o àwọn ọlọ́jà báyìí o bó la ti fẹ́ kóra wa jọ o táwọn bára wa discuss o eléyìí náà ní lára àǹfààní ẹ̀ òun náà nìyí àmọ́ rí bí ìtọ́pù ní reddit kọ́ra àti dig lára social media òun náà nìyẹn. bákan náà lórí social media òun náà lè ṣèbàkáyà tó gẹ̀rẹ́tì bá a pè. wọ́n làwọn bíi bookmarking and content curation network wọn làwọn tó dájú pé a fi máa ń di ọ̀rọ̀ mọ́lẹ̀ wọ́n dàbí báńkì táwọn kó ọ̀rọ̀ sí lára ìlú táwọn náà lè gba gbogbo lẹ́tọ̀ náà lè gba gbogbo ẹ̀ sí nìyẹn jẹgbẹ́ níjọ́ nìyí yóò mú tákàndá yóò mọ ọkọ ni àfọwọ́ mọ ọkọ ẹ àwọn àfáàjọ àwọn láǹfààní tákàndá àwọn kan wọn láǹfààní tákàndá tọ àwọn kan tó wá dé ṣègùn ní tákàndá mọ́. fóònù rẹ nìyẹn lára àǹfààní fóònù ọdún wà fún nìyẹn kò sí tó fẹ́ sèwù ní information tó mẹ́ tó fẹ́ lò tó mẹ́ lárúbáwá ni ó wà mẹ́ ni ó wà mẹ́ kódà yorùbá a lè sèwù skul míì ní àwọn ìlú tí wọ́n ti develop dáadáa ìgbé tí títà ń gbé skul dayari yẹn nìyí kò sí yìí mọ́ ni. orí tablet yóò ti mọ máàkì printed absent àwọn ọmọ iléèwé so eléyìí lára wàsáìlù social media ni bákan náà nínú ẹ̀ òun náà ni shabakatu muraja'atu al-mustahlak ìyẹn ni àwọn nǹkan ọjà kíyàn polówó ọjà kíyàn tajà àwọn oníwàdìí wọ́n dẹ́ pé ibi tí àwọn èèyàn ti ń rajà jù jù

wọ́n ti fílì fọ́ọ̀mù pọ̀mọ̀ pọ̀mọ̀ mẹ́rin <laughs> ẹja tútù méjì kíní kan àmọ́lágẹ́ ó sì gbélé tó wọ́n náà ní ojú owó ibi tí láyé tó ń lọ òun náà nìyẹn so àwọn eléyìí àmọ́rí bíi yes zomato trip trip advisor àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹ̀ òun náà ni èyí tí a ń pè ní blogging blogging and publishing networks àwọn bloggers ni wọ́n nìyẹn tó dájú pé bóyá ókè o ó máa kọ nǹkan ní kọ́ mọ́ onìkan ni àfi àwọn tó bá jáwọn ọ̀rẹ́ ẹ̀ tó fẹ́ kí wọ́n rí so ìyẹn náà wà nínú ẹ̀ àmọ́ rí wordpress àmọ́ medium so tó lẹ́gbẹ́ lára àwọn tí àtẹ́lẹ́ yìí náà tó fún wa nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni social shopping uh, Instagram networks ṣàbàkàtú tẹ̀sánwó alìsìmáìyà ìwélé náà nìyí lára àǹfààní social media ni ẹ wà ní bàbá alibaba social media ni ẹ̀wù ebay social media ni nígbà wọn àmọ́ amọ́ngbọ́n lókèrè ni but ní nàìjíríà ti fún wọn náà jíjí jíjí ọlọ́run ló mọ iye bísínẹ́sì tí jíjí tó ti wà ìbọ́ọ̀bù nínú ẹ̀ wọ́n ta káàdì wọ́n ta kí ni wọ́n bẹ́ẹ̀ ta tán bẹ́ẹ̀ náà ni gírọ́bì pé jumia jumia náà lára ẹ̀ náà lára social media ni tó ti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kóńgà lára ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ẹlẹ́yà jọ wọ́n tà fún yàn ẹ̀ràn léyà ẹ̀dẹ́kẹ́lẹ́ adé ẹ̀dẹ́gbẹ́ mọ̀ polówó wọn á ṣé ọ̀lẹ́ ìlú tẹ̀rẹ̀ léyà ni so lára àǹfààní social media òun náà nìyẹn so bákan náà òun ni àṣẹbàkáàtù kọ́ ìmọ̀ alábi ìtìmọ̀mẹ́ òun ni interest based networks òun làwọn bíi goodwill tó rà pé ok n tíyàn fẹ́ tó wù ú láti gbé kalẹ̀ wọn ó ṣí lẹ́kùn fún kó gbé kalẹ̀ bẹ́ẹ̀ ó kọ tíra ni ó kọ wé ni ó kọ ìtàn níbẹ̀ nìkan ni ó fẹ́ gbé bẹ́ẹ̀ kò sáburú níbi gbogbo àwọn yẹn nìyí wá gbélẹ̀ fún ni. so lára àwọn wàsáìlù àtàwáfún àlìṣìmáì òlélẹ àwọn social media outlet òun nìyí ẹ ti rí pé ọgbọ wa tí àlùfóònù ta o bóyá wà ń bẹ ìkànnì àbá àti ìkànnì àádìpá àwọn ọ̀tọ̀ wọ̀nyí wọ́n ṣàǹfààní tó pọ̀ bó dẹ̀dá sí pé ó láwọn sáìdì bẹ́ẹ̀ ti tiẹ̀ bẹ́ẹ̀ ni so kó wọ́n bà jẹ́ kó wọ́n di ewu fáwọn ọmọ wa òun ni àkọlé wa àti wa ìmọ̀lá ìṣeré yìí orí ń bẹ àǹfààní ń bẹ táwọn ọmọ náà tí wọ́n lè rí kí ni ìdájọ́ ká lo social media social media kí ni ìdájọ́ rẹ̀ fún àwọn ọmọ àkọ́kọ́ social media ìpínlẹ̀ rẹ̀ al-aflifiyya al-halal ìpínlẹ̀ social media halal yìí torípọ̀ lọ́ba allah subhanahu wa ta'ala láàmú àti dá ọlọ́run ọba ni wọn náà ní wà lẹ́bi khalaqala fún máa fi arúgbó jẹ̀mí hàn wọn náà ní gbogbo tó bẹ lórílẹ̀ wọn náà lọ́ mú dá fún yín tọ́ nítorí wọn bẹ́ẹ̀ lẹ̀ ní tọ́lọ̀ dá fún wa ní ìgbà tí ó wà di àǹfààní táàpì rí lò táà lò tí ó jẹ́ àǹfààní títí wa jẹ̀mọ́ ó lè jẹ́ òyìnbó kan lọ́lọ́wọ́ ló ń sábàbí ó lè jẹ́ ẹlẹ́bọ kan lọ́lọ́wọ́ ló ń sábàbí ó lè jẹ́ mùsùlùmí kan kò sì pẹ́ dandan kó jẹ́ mùsùlùmí torí pé léyìí nínú àǹfààní ayé ni àǹfààní ayé onílé yẹnu yẹlò mi ilé ìlú mi fọ́n tún sùn wọn ibi tí ìsìlámù dé kí ló wá kan ìsìlámù pẹ̀lú àǹfààní tayé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀wù tí máa wọ̀ ilé àwọn mùsùlùmí ni wọ́n rán bí nǹkan ogun rẹ̀ ibi ń jagun ilé àwọn mùsùlùmí ni wọ́n ṣe tó anabi bá kébèrè ṣe ó bá yẹ̀wù díje ó bá nà sọ́rọ́ sí tó ìwádìí pé dáàbò sọ sùn wọn ni pé ah, ẹ̀rọ àwọn mùsùlùmí ẹ̀ àti àlè ṣe plane àwọn mùsùlùmí ẹ̀ ká mọ ká mọ̀ olú làwọn wà fún àmọ́ ká mọ̀ ṣe ká mọ̀ dára wa láàmú ká má dara wa láàmú báwọn anábì ọlọ́run ṣe bá abọ́dé ìfilẹ̀ náà nù báwọn náà ó ṣe filẹ̀ náà nù a lè lé àwọn kẹsẹ̀ yìí tó bá ti di ọ̀rọ̀ alámọ̀rí ilé ayé a lè lé wọn. àwọn kan lè fún àwọn mùsùlùmí náà bóyá ká ní islamic metropole ká ní islamic phone ká ní islamic facebook ká ní islamic moto ká ní islamic gbogbo ẹ̀ islamic islamic islamic islamic islamic. islamic ṣé èyí tí kéfèrí ṣe yẹn ni ṣé kéfèrí islamic ni so a kà máa tara wa ni wọ́n ní ah tí kéfèrí bá ti mú olè ló ìlú ẹ̀ wọ́n bá tààrẹ tó wọ́n ìlú wo ni ah made in China ẹ̀ bọ̀ wọ́n sọ̀rọ̀ ah made in China ẹ̀ tó bọ̀ nígbà tó bá yẹ gbogbo ẹ̀ ó kàn ní pé àtúkọ̀ wà lórí òfurufú torí pé bí tó dúró lórí nìyí. Italian kini Italian tight ni Italy ló ní tight ṣùgbọ́n wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ọlọ́dọ̀ Allah subhanahu wa ta'ala nínú sọ́tù Rome olórí ya'lamuna zahiran min al-hayat ad-dunya wa hum 'an al-akhirati ghafilun olórí ìrà wọn kékeré ẹ̀yẹ nípa wọn kẹgbẹ́ o lọ́rọ̀ àmọ́ alámọ̀rí ayé o wọ́n máa ti fún tẹ̀jọ́ alámọ̀rí ayé wọ́n mọ̀ dáadáa wa hum 'an al-akhirati ghafilun ṣùgbọ́n nípa tàlìkì ẹ̀wọ̀n wọ́n ya pọ́pù gbẹ̀mù wọn ò mọ́ wọn ò mọ́ rárá wọn ò mọ́ tàlìkì ẹ̀wọ̀n bóde ti rí gẹ́lẹ́ náà afáwọn abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma ó ní ẹ̀yìn bẹ́ẹ̀ sọ àwọn kìfì tó rẹ́ pé díríàmù kan tẹ bá ní kó ta díríàmù báyìí díríàmù kan kó ta sókè kó di méjì kó di mẹ́ta kó di mẹ́rin ó rọ̀ lọ́rùn àwọn tẹ bá ní kó sálùwàlá kò màlùwàlá sí ní táwọn ọmọ wa kéékèèké yìí lè ṣe pòfẹ́sọ̀ tó gbèbè tó gbèyẹ lórí àlámọ̀rí ayé kò ní mọ̀ sójúmọ́ ló ga pé eléyìí àkíyèsí ni wípé ìpìlẹ̀ lórí ká lo social media halali ni tọkùnrin wa tóbìnrin wa ká wá on social media ẹ̀rí ìpìlẹ̀ Islam òun náà ni ẹ̀rọ àwọn social media outlet sáwá sọ yìí Facebook taari yẹn nìyí facebook òun ni tó jẹ́ gbajúgbajà jù gbajúgbajà táwọn èèyàn pọ̀ mẹ́ facebook òun ni two thousand and four òun náà gbé jáde tó túmọ̀ sí pé gbogbo àwọn tó ṣẹlẹ̀ àbá àwọn tí wọn ò sí wáyé before that time àwọn ọmọ tó ń jẹ́ bẹ́ẹ̀ àbá àwọn tó ṣẹ̀ kú before that time wọn ọmọ tó ń jẹ́ bẹ́ẹ̀ jẹ́mọ́ two thousand four how many years ago ti time da wa yìí àwa ní twenty twenty two àwa bí sixteen kan yẹn àbí eighteen years ago ẹ̀wọ̀n kan báwọn two thousand four orí Facebook dé ẹ wá lọ wo iye ó lọ fẹ́ fún wa lẹ́ẹ̀kan ẹ̀wọ̀n population ẹ̀ ló wà lórí Facebook two point four billion ló wà lórí Facebook so two thousand four ló jáde. ìkànnì pè ní fíkà ìyẹn náà jáde tí wọ́n lọ pọ̀ bẹ́ẹ̀ náà ni reddit àwọn eléyìí àgbájúmọ̀ mọ́ pẹ̀pẹ́radà láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́ ìdá tó mọ̀ òun ní twitter òun náà ní twitter ẹ̀ẹ́dì twitter òun náà jáde ní two thousand and six twitter tó ọmọ nàìjíríà wọn ò lò púpọ̀ wọ́n ń lò nàìjíríà o àmọ́ kó dàbí bá ṣe ń lo facebook àwọn ilẹ̀ lárúbáwá ah, twitter nọ́mbà one lọ́dọ̀ àwọn ilẹ̀ Lárúbáwá nílùú Saudi ni ní Emirates ni ní Dubai ni ẹ̀ twitter is number one bẹ́ẹ̀ lóde ò báyìí tí ìsàlámọ̀ sí twitter ńjọ́ kan kò lè lálàáfíà tẹ́tí pẹ́lú ìbá kọ́ jí báyìí tó bá kọ́ ṣàdúrà fóun jí báyìí fóònù ẹ̀ ní nọ́mbà one fóònù ẹ̀ the first thing tó jẹ́ lórí fóònù báyìí whatsapp yìí nínú ọmọ nìyàn a kàn wọ́n wọ́sàpù wa ni mẹ́tẹ́ẹ̀jì wo ni ẹlòmíì ti mẹ́tẹ́ẹ̀jì rẹ gbé tó bá ní kóhun jókòó tí kóhun máa kà á jẹ̀mọ́ oṣù kan kò ní dìde lórí jókòó bẹ́ẹ̀ni Instagram òun dìde wọ́n lọ́ọ̀ṣì ẹ̀ wọ́n gbé jáde ní two thousand and ten so Telegram two thousand and thirteen TikTok two thousand and seventeen ìlú China nìyẹn ti dìde TikTok tó ti di everybody everybody ó bẹ̀ wọ́n lọ́mọ secondary school tí ó sì lọ TikTok ní Nàìjíríà ó bẹ̀ wọ́n ìlúwa ni ọmọ mi ò sí mẹ́ mi ra fóònù fún un wọ́n lò ra fóònù fún un <laughs> àti lọ́ọ̀jì rẹ̀ síbẹ̀ kò dídá kó ra fóònù fún un kò dídá náà tó ti yé tó ń bẹ náà social media rẹ gbé wọ́n ti bẹ́gilé lára ẹni yahoo yahoo ò sí mọ́ ṣe yahoo náà wọ́n ní yahoo nísìnyí yahoo àwọn tó ń jalè ni nípìnlẹ̀ yahoo èyí táwọn tó ń jalè yahoo bíi ṣíṣe mídíà outfit náà lòun náà ẹ bíi gmail lòun náà lọ́nà ti rí o tún kírètì amenities tó pọ̀ o kírètì fóra tó pọ̀ ẹ tajà ẹ rajà níbi yahoo ẹ fẹ́ open account ẹ fẹ́ communicate ẹ fẹ́ chat gbogbo àwọn whatsapp àǹkó yẹn nìyí ló lé yahoo dìde ló lé wọlé tó yahoo ẹ yahoo messenger wà níjọ òun àti wọn aráyè wọn yahoo messenger wọn nísìn ibi tá a ti náà wọn direct kiri àwọn ẹni wọn ní gbọ́dọ̀ ìṣẹ́ lọ́ọ̀gì sí yahoo wọn gba wọn kọ́kọ́ gba íńtánẹ́ẹ̀tì lọ́wọ́ náà kò sí yun mọ́ o nídìí kó lọ through website nídìí kó tó lọ tó social media o nídìí ẹ̀ fúláàtì ní. Internet bá ti lè ní dátà wà kọ̀ dẹ́ta rẹ̀ mọ́ kíní. so n jí yíyẹ ọdún tá a wà yìí two thousand tá a lò lọ yìí n jí ọ̀pọ̀lọpọ̀ wàsáìlì ṣòmídìí àti dìde bẹ́ẹ̀ nìyẹn torí pé wọ́n ṣí pílátífọ́ọ̀mù tó yàtọ̀ sí ìtànpè ní íńtánẹ́ẹ̀tì wọ́n ṣe sọ́tọ̀ tó ti so internet dádúró social media náà kọ́ òun náà dádúró yẹn ní wẹ́bsáìtì ó dádúró tò ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn lọ túrú website kẹ́tọ́ lè lọ facebook but ní sàwọn náà ti dádúró fún ara wọn. so ìjàmbá náà nípìnlẹ̀ òun náà ni pé kò sábúrú níbi pé à ń lọ sórí social media kò sábúrú níbẹ̀ àtọkùnrin ni àtọbìnrin ni àtàgbàlagbà ni àtọmọdé ni kò sábúrú níbẹ̀ kí la fẹ́ lò fún òun ni kókó jàmbá kí la fẹ́ lò fún òun ni tó pàtàkì ọmọdé mi ń bẹ tí ò sí ń bẹ tó yẹ kó wà ń bẹ àgbàlagbà mi ń bẹ tó wà ń bẹ tó yẹ kó sí ń bẹ <laughs> bẹ́ẹ̀ni ọmọdé mi ń bẹ tó yẹ kó wà ń bẹ tó sí ń bẹ àgbàlagbà mi sì wà ń bẹ tí ò yẹ kó sí ń bẹ tó yẹ kó lé kúrò bẹ torí pé tó fi ṣe nìyí ó takùtọ̀ náà tó pé ìpínlẹ̀ òun náà ni pé halali òun náà ni social media tọ́ bó ti wá rìn ní àwa òbí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ wa òun náà ni pé àtúntà káwọn ọmọ wa kọ́ wà lórí social media bẹ́ẹ̀ ni ìyẹn kọ́ mọ̀ dáadáa kò tó tó fà á wọ́n ti tírèdì àwa náà ni ó yẹ tírèdì àwa ni tá a bá wẹ̀yìn àwọn bàbá wa ìyá wa àwọn òde ẹ̀mọ́ náà ń pè sí fóònù tó ti yé kámọ́tì sọ social media so àwọn táwọn àmọ́ fóònù táwọn social media nìyí ẹ̀ àti lè ikú kéèdì lílo social media ẹ̀ sára àmọ́ wa nìyí yóò fẹ́ nira ìbẹ̀rù á pọ̀ fún wa lórí social media ju àǹfààní tí àwọn ọmọ wa lè rí bẹ̀ lọ torí pé àwọn alágbélẹ̀ bí àpẹẹrẹ islam ti dá ibi ilé oníkálukú wa tipẹ́tipẹ́ but alhamdulilah sunna amadu sallallahu alayhi wa sallam ìwọ náà mi tó pinlẹ̀ tọ́lọ́ lò sábàbí sunna nínú ilé rẹ̀. bí àpẹẹrẹ nísìnyí ọlọ́run ló ní kálukú wa níkàlẹ̀ ní súnà wa so àkíyèsí ìfurasí táàkì lórí súnà lórí àwọn ọmọ wa yóò pọ̀ ju báwo bí wa ti wa lọ torí pé àníbẹ́ kí n tó tẹ̀ wá lọ́wọ́ ẹ̀ nìyí kó bàjẹ́ á ti rẹ̀ kó lé kó tún sí ni so yóò bí lè yìí máa ṣe nìyẹn mo bá gbé tọ̀ súnà àwọn náà kótó bí wa kótó bí wa kótó bí wa ní súnà ti wà lẹ̀ dáadáa àhán ìfura tí ó kéré yóò kéré yóò fẹ́ gbé àwọn sàmì ìta bàbá wa bá sọ àbí ìyá wa bá sọ ànífẹ́ gbà lọ́wọ́ wọn mọ mi kí lè sọ kí lè fẹ́ sọ kí lè fẹ́ sọ ẹ sọ̀rọ̀ bó ti mọ ẹ fẹ́ sọ ẹ dà kí ni mo fẹ́ sọ ẹ dà mí ẹ yẹ sọ èyí mo sọ bẹ́ẹ̀ ni pé ọmọ rẹ tó ń ṣèṣù kéwù báwọn àti bọ́lá bàbá ti wá nìyẹn o ẹja òwú ẹfi sí lórí máa mi ti dé ẹsọ náà nù mo ti mọ dé ẹfẹ sọ náà nù ìdí wọn ní káàbù òwúrọ̀ ọgbà mọ́ọ̀nà ilẹ̀ wò ó ọmọ tó ṣe ìsúkè àti òwú mẹ́dàkùn kí ni ìbáṣepọ̀ láàrin méjèèjì nígbà tó wò ní ìdílé yorùbá kí lè máa ń lò kí lè máa ń lò tó ti yé so àìfẹ́ tètè gba nǹkan lọ́wọ́ wọn kò sí tó fa ju wípé àbùkátà ọ̀pọ̀lọpọ̀ ìfurasí tó náà mọ́bi tí àgbọ́yé ẹ̀sìn tó dé lọ́dọ̀ wọn. gbàtà bímọ àkọ́kọ́ àwọn ìyàwó wa wọ́n wẹ̀ fún dáadáa wọ́n láwọn ṣe ti lé owó ti lé <laughs> àwọn aráwọ̀ oúnjẹ àwọn ajé atari méje ìyá àgbà oúnjẹ atari àkọ́kọ́ wọ́n bá ti wọ́n mú fi sí ẹnu ọmọ à ó ní màmá kótó tó di kan tẹ́ ẹ jẹ gan nìyí ẹ bẹ́ẹ̀ ṣe ń ni kan wà mí lójú ẹ tó o tó ẹ jẹ ìdìbò dùn lè rè kánà mi fi kọ́ wa ó yẹ jẹ tèmi dùn à irọ́ o bá ti bá àrùn lẹ́yìn bàbá lọ́wọ́ bàbá ti àwọn ọmọ tí ò ní bá eléyìí lọ́wọ́ ti ti wa sọ̀rọ̀ rí pé ìfura wa yóò pọ̀ torí pé àfẹ́ kí súnà ẹ̀sìn Islam tọ́rọ̀ ní kí mọ́lẹ̀ rẹ̀ kó máa gbòòrò kó máa tẹ̀ka kó máa pẹ́ka àfẹ́ kí ìtẹ̀ka kó kó bá adẹ̀fẹ́ kó tó lọ síwájú sí láti mọ wọn fura lórí àwọn tí wọ́n bí wa nínú Islam kìí gbà ń àwọn ọba burúkú wọn kọ́ lẹ́bù ìmọ̀ wọn ni tó bá yẹ bí àwọn náà nìyí àbáwọn tó bí àwọn àbáwọn tó bí àwọn gan ni bá jiná nínú súnà ni ìfura yà nídìí tó tọ̀ lókùnbà tí àwọn táwọn gbà lọ́wọ́ wọn nìyí ó níbi ẹ̀sìn wọn dé tọ̀ adájú pé àwọn ọmọ ẹni tiwa táà fẹ́ fún àwọn náà wọ́n wá ní ìfura tó pọ̀ lórí bóò láti dáàbò bò wọ́n tí wọ́n tó rí ẹ̀sìn yẹn ju báwọn àti ilé wọn lọ́wọ́ lọ. sókè torí wọn pé kìíní yẹn ló bí kọ́pọ̀lọpọ̀ òbí kí wọ́n ní bẹ̀rù bójó lórí ọ̀rọ̀ àjẹkọ́mọ lo social media tó ní lẹ́bùn pé ọmọ mi ti wọ higher institution òbí ò jẹ́ kó lò ó. kí ló ọmọ tó kó lónìí <laughs> ó wà lórí social media ni mẹ́ta rẹ̀ ni ó ní Facebook ó ní gbáwó tó o kọjá kó lónìí ọmọ tó fún rẹ̀ wà bẹ́ẹ̀ tó bá sì yóò sí ti mọ̀ ní kò sí tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ mistake torí pé ìtọ́sọ́nà tó yẹ ká fi bá ọmọ yìí lò lórí ọ̀rọ̀ social media lókùn bàtà àti jẹ́ káwọn ọmọ yìí kí wọ́n lò ó ìtọ́sọ́nà yẹn nìyí à fún wọn àwọn ọmọ wa wọ́nà kan kejì wọ́n ń lò fúnra wọn láì sí ìtọ́sọ́nà àbúrò wa wọlé ìtọ́nà àwọn bàbá wa wọ́n ti ṣàlàyé ìtọ́nà bàbá wa fọ̀rọ̀ kẹ́wọ̀n wọ́n làwọn fẹ́ ra kọ̀ǹpútà fáwọn ọmọ àwọn kò ti pẹ́ àwọn ọmọbìnrin wọn méjì gbẹ́jẹ́ kò tí ì ti ṣí omi dà kò tí ì gbalẹ̀ báyìí mo á ní á ah, ó da o ó da kẹ́ ra kọ̀ǹpútà fún wọn tọ́lá wọn secondary school àmọ́ ẹ ní ẹni tó dájú pé yóò máa lọ tún wò lóòrèkóòrè wọ́n lọ́ mọ tiẹ̀ wò kí náà lò ó fún kí náà kó sínú ẹ̀ kí náà kó kúrò nínú ẹ̀ ẹlẹ ẹlẹ ẹni tó yìí ọba wa yẹ níyà àwọn ti gbọ́ wọn á sọ fún ọmọ ní ẹ̀yin ò mọ kọ̀ǹpútà o ẹ ẹ mọ̀ ibi tí kọ̀ǹpútà dùn sí ẹ mọ̀ ibi tó léwu sí ẹ mọ̀ wọn á ní bá rí ìyẹn gan nìyí mo lè volunteer ara mi tí màá máa bá yín tu pẹ̀lẹ́pẹ̀lẹ́ tu pẹ̀lẹ́pẹ̀lẹ́ ah sọmọ yín di bẹ́ẹ̀ nìyí ló di bẹ́ẹ̀ nìyí àbá ní fáwọn ti gbọ́ bọ́lọ̀ ń fẹ́ wọn ò pẹ̀kẹ́ lù mọ́ wọn ò sọ̀rọ̀ nígbà ẹ̀ mọ́ láàrin bí ọdún mélòó kan nìyí báwọn mọ́ ṣe mọ́ ṣe dìdàkudà nìyẹn mọ́ ṣe dìdàkudà nìyẹn àwọn á pè wípé àwọn ọmọ yìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí níbi mo ní kẹ́ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe àwọn anìkàwọ́ lo kọ̀ǹpútà nígbà tá a tu kọ̀ǹpútà tá a bá ń bẹ̀ èèmọ̀ ni èèmọ̀. torí pé àwọn òbí wa kò lọ sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ọ̀làjú gbàlódé kò sí kò sí ogun ẹ̀rẹ́dẹ̀ ìlànà fóònù ó dùn tẹ́ǹpé lọ kéré jù táwọn èèyàn lórí fóònù tó kéré jù sọ̀rọ̀ tó kéré jù nìyẹn ìyẹn ti láwọn èèyàn mọ̀ pé tí fóònù máa ń ṣe máa fóònù ó ti bẹ́ẹ̀ lọ yóò bá yí ọ ìyẹn lè kírètì ọjà ṣọ́ọ̀bù nínú orí fóònù ẹ ó lè ní student lórí fóònù ó lè lọ́rẹ̀ẹ́ lórí fóònù ó lè ní tíjà lórí fóònù ó lè lónìmọ̀ràn lórí fóònù kò sí sí yẹn ní ní physical life tá a lè ní lórí fóònù tó ju ọ̀rọ̀ akànpè ẹ̀ló bọ̀dá ní bó ni èmi ti sábà dé púpọ̀ lọ́la ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa táwọn ọmọ òrò bóyá fóònù ń ṣe owó lè yẹ fóònù sì jù bẹ́ẹ̀ lọ. tó ló jẹ́ pé ẹ̀kọ́ láàfún àwọn ọmọ wa lórí bí wọ́n ṣe lo social media tá a bá sọ wípé ọmọ mi ò lè ní jẹ́ kó lò ó àgbà tó bá tó délé ọkọ àgbà tó bá tó níyàwó jàmáà tọmọ náà bá lò ó lóòótọ́ tó fi délé ọkọ nígbà tí ó bá lò yóò ṣì lò bẹ́ẹ̀ ni fún ẹ́ délé ọkọ la fi ṣe ìtàmínà sí pé ó gbàdúrà délé ọkọ àbí tí wọ́n yẹ pé gbàtà wọn tó parí secondary school láti determinant yóò sì lò káàtì mọ́ tara wa jẹ́ nìyí àwọn ọmọ yìí wà lórí social media ìdó tún lédè in fact orúkọ eh, social media ó yàtọ̀ sí orúkọ ayé tó jẹ́ nígbà ó kàn sẹ́yìn fẹ́rẹ́ ìgbó ní ah, àmúmi lọ́rẹ̀ ẹ̀ àlélẹ́ ah, ah ọmọ germany ẹ eh, ọmọ germany mú un lọ́rẹ̀ ó dé wọn náà bá mú un lọ́rẹ̀ láì mọ̀ pé first born rẹ ni first born rẹ ó kà pé germany sílẹ̀ ni wọ́n òṣùwọ̀n mi lè ní bí wọ́n ilé mú yẹn ibi tó bá ti wẹ̀ ló ló ti wá tó bá ti wẹ̀ ni kò jẹ́ iye ọjọ́ tó bá wẹ̀ ni kò gbé yẹn subhanallah so ẹ̀kọ́ yẹn nìyí òun ni tó pàtàkì fún àwa mùsùlùmí láti gbéṣẹ́ ní àwọn ọmọ wa ní àwọn schools táwọn ọmọ wa tí wọ́n ń lọ wọ́n ń kó wọn lẹ́kọ̀ọ́ social media kò dẹ̀ sí ní dábàá tí ń pa àwọn ọmọ nìyí ọmọ ó fẹ́ lò ó tá a bá wá di pétọ̀ àwọn plot gbogbo náà fẹ́ kí wọ́n lò ní wọ́n gbà fi kan wọ́n gbà ń bọ̀ mí àwọn ọ̀rẹ́ wọn lójijì wọ́n lò ó bàbá òní sílé wọ́n lò ó ìyá òní sílé wọ́n yọ lò ó yọ ó lẹ́rìí bí ọ̀rọ̀ tẹlifíṣàn alimi tẹlifíṣàn lé mi o ah lóòótọ́ tó tí ẹ̀ máa ń sáfù àbá àní sáfù ẹ̀kọ́ bá ti lò ó òun ni dánù torí pé tá a bá ní àní nílé ọmọ rẹ̀ ó wò ó ibi tó dùn àwọn yẹn ni kò wá ní làálà mi ò fẹ́ tẹ́lifíṣẹ́ ah tẹ́lifíṣẹ́ haram ṣe tó kù ṣètọ́ni bó ti ṣètọ́ni ni bẹ́ẹ̀ àmọ́ àǹfààní bẹ́ẹ̀ náà táwọn ọmọ ìṣẹ́ lè rà àǹfààní bẹ́ẹ̀ tó pọ̀ tó ti ṣètọ́ bá ní lé ẹ̀hẹ́ á rí jíṣe fún wọn á límítì ihun tó lè ṣe ihun tá a fẹ́ kí wọ́n mọ̀ òun náà ni wọ́n mọ̀ nígbà tí yẹn gba hòtẹ́ẹ̀lì ni tábàárẹ̀ ìdílé lóòtẹ́ẹ̀lì jẹ́ mọ́ torí channel kan síbẹ̀ fún ọ ló mọ̀ wò o bá ti wo òyà pa ní ẹ channel kìíní kankan náà o wọn kì í change ẹ ní hòtẹ́ẹ̀lì láwọn hòtẹ́ẹ̀lì mi ò wọ́n change lẹ́yìn náà ẹ rí wa Allah subhanahu wa ta'ala tọ́lọ̀ tí wọ́n kẹ́ wa tó yi wọn sábẹ́ wa wọ́n jẹ́ ẹ̀ṣọ́ wọ́n jẹ́ ìkẹ́ wọ́n jẹ́ àánú wọ́n jẹ́ fáàrí fún wa ni. ẹ wá rí gbogbo èèyàn náà lọ́mọ gbogbo èèyàn pátá lọ́mọ bàbá arúgbó ọmọ ni ọmọ ẹnìkan ni ó sì nípìnlẹ̀ tó dẹ́ pé ọmọ nìyẹn stages stages stages stages stages ni wá stages ni wá nígbà àmọ́ níjọ́ ní. láwùjọ wa onígbé bí ọmọ ọba wọ primary school òun lè kó fọwọ́ sí etí òun ìbéèrè ọdún orí níjọ́ tó wọ̀ rẹ bá ti dé sí níjọ́ náà ló wọlé kò má wàá pé ọmọ eleven years tọwọ́ rẹ sì ṣe báyìí kò sì lè wọlé nánu torí pé àwọn gbà yìí pé tó bá wà bá ń nì àsìkò lọmọ lè rí ẹ̀kọ́ kan tó bá wà létí ìgbà yá má gbèsè ọdún kan ó bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ẹ̀rí nínú Islam níta pè ní cognitive development ìyẹn nígbà tí bí làákàyọ̀ ọmọ ṣe máa ń dàgbà sí Islam ti fún àwa mùsùlùmí nípele ìpele ìpele ìpele kò tún wá tọ́ka wa sí nìkan ó tún wá tọ́ka wa sí àwọn tó jẹ́ ojúṣe àwa òbí ní àwọn àsìkò kọ̀ọ̀kan láwọn stages kọ̀ọ̀kan Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ nìyí alákọ̀ọ́kọ́ tó jẹ́ stage one àwọn àfáà máa ń pè ní sínú sínú al-idraki al-hissi ó nígbà tá a bá bímọ gbàrà níjọ́ tá a fi bì títí tí ó fi pọ́dún méjì láàrin ọdún méjì ni ọmọ nìyí ó ní kápá láti máa kí ló yí ká kilo ló wà láyìíká rẹ̀ kí ń dún rẹ̀ pé nígbà ni níyàn bá jáàmù lẹ́kùn gbì ọmọ lórí bẹ́ẹ̀ dúdú kàkìtìrì tó ló gbọ́ tó ti yé tó túmọ̀ sí pé àwọn sound àwọn ohun lórí ìrànlá ọmọ ọmọ ọgbọ́ ó lè má lè déètì padà báwa ti lérò pa àti má déètì padà sí ara wa àmọ́ ọmọ ọgbọ́ tó òbí ló ń kọrin ló ń kọ fújì yóò mọ sínkì bẹ́ẹ̀ náà rí tó ń kọ pàṣúmà àyìnlá ọmọ ewúrẹ́ ló ń gbọ́ gbogbo ẹ̀ ló mọ̀ síbi sára ọmọ yẹn. bẹ́ẹ̀ náà ló dúdú ẹgbẹ́ ok ọmọdé ti ráwà ó wọ́n ka alukur'an ok ọmọdé mọ̀ pé nígbà kan sígbà kan yóò ló ìyá mi ó gbé mi lẹ̀ ó ti mà ẹ mọ̀ òbí tó ń kírun wákàtí márùn àrùn déédéé tí èsì ìjọmọdé alágbègbè wá ń kírun ni ọmọ ti mọ táyì yẹn á ti mọ̀ tòlé ìmọ̀jẹ̀ láàrin ọdún méjì ọlọ́ba aláàtúmọ̀ hánà kọ̀tàlẹ́ni wọ́n lọ́hùn àkọ́rọ́jẹ̀kùn mi bò tó lè ó máa hàn sí ọlọ́run wọn náà bá lọ ń mú ẹ̀yin èèyàn jáde láti nú àpòlùkẹ́ ìyá yín láti àlẹ́mú náà ṣe ẹ́n wọn náà ní ẹ̀ma kankan wọ̀jẹ́ àlẹ́ lẹ́kùn mu sábà látara ìmọ̀ta sí yín ọlọ́run fún yín ní ìgbọràn wọ̀lá sọ́rọ̀ àti ìríra wọ̀lẹ̀ àfòrídà òun wá fún yín ní ọkàn ìyẹn ní làákàyè làálẹ́kùn tẹ̀sùkúrò kẹ́lẹ́ bá lè ìmórí ọlọ́ tactic nta dáàbọ̀ sọ lára àwọn ọmọ wa ó náà ni pé ó kéé kìí ṣàkóso tí yẹn máa gbé géèmù lẹ̀ fọmọ social media because lára social tó fún náà ni géèmù géèmù ti wà tó ti yé bóyá géèmù tí wọ́n kọ́ ni bóyá géèmù tí wọ́n ti gbé tó wà tó ti yé kìí yẹn ni sọ́mọ yìí tó ń communicate pẹ̀lú wa yẹni pé tó ń respond tábà lọ́mọ nílé ìwé tá a kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó bá padà ya alàrẹ fún ọ ní test àbí exam àfẹ́ṣe assessment pẹ̀lú wọn náà nígbà yẹn nìyí ń tá kọ́ wọn láàfẹ́ kí wọ́n dá padà ṣẹ́rí that stage of zero to two age age ti yẹn nìyí that period. Ah, ó ní bá a ti máa àdéhùn àwọn ọmọ nígbà yìí kì í ṣe táwọn ní one plus one uh, two two plus two ayé á lè bẹ́ẹ̀ kọ́ that thing òun náà ní pé sọmọ rẹ rẹ pọ́ǹdì tí ó ṣẹ́jú tí ó rẹ́ẹ̀nì tí ó communicate pẹ̀lú rẹ̀ tó bá ti ń ṣe yẹn nìyí ọmọ yẹn ti ń pass exam nìyẹn that thing so àsìkò lè àìlàjú àwọn ọmọ sí ìfẹ́ pẹ̀lú social media tó bẹ́ẹ̀ pé kì í ṣe tó bá mu gan-an kò bá làákà yìí mu kò bẹ́ẹ̀kọ́ ẹ̀sìn mu kò máa ya sí fídíò ọmọ rẹ kò mọ ju sóṣù because ọmọ tó bá ti ju fídíò ẹ̀ tó social media at that stage kò ti lajú ẹ̀ síbẹ̀ nìyẹn so ní Islam rẹ̀ kọ́ wa ní sanfẹ́ pẹ̀lú àlẹ́ àyìn ojúbú ojúbú bẹ pírẹ́sìpẹ̀tọ̀ ẹlòmíì ọlọ́tọ́lọ́ sàrẹ́ ògùn nìyẹn kéde tó bá wọ ọmọ rẹ báyìí nínú kan nínú àwọn sẹ́ńtì ọ̀gá ìgbọràn ní ìrìnà ni tí wò sí ma ó bímọ alihamudulilayi wọ́n nìkan lọ́wọ́ bọ́ bímọ ni ayé ẹ bá mi yọ àti gbọ́ wá gbọ́ wọn wá gbé síbẹ̀ alẹ́ lómi gẹ́gẹ́ ní oṣù kù yàrá yẹn tí wọ́n wọ́n á gbé wọ́n á gbé pípísọ̀ yà ágbé lórí kiri fọwọ́ tì ìyá rẹ̀ lọ́kọ̀ọ́kọ́ kú ni àǹfààní rẹ̀ kẹ́kẹ́ àwọn ẹ̀kọ́ kọ́ láàrin so nítorí kì í ṣe àsòtí à máa àwọn ọmọ wa sórí social media ní ìdúró to two èyí pírọ̀dù yẹn nìyí àwọn aláṣàkíyèsí ẹ àwọn aláṣàkíyèsí kò sábúrú mẹ ló di kó mọ ka àwọn àtikáàrù tó yẹ kó kà sétí ọmọ rẹ yálà wọn ló kà ní social media ló fi ń play rẹ ní ẹnìkan sẹ́dẹ̀ lórí WhatsApp wọ́n dẹ̀ play rẹ lórí WhatsApp ẹ̀ tó kò sábúrú mẹ ọmọ rẹ ń gbọ́ lóòótọ́ kò mọ túmọ̀ rẹ̀. ṣùgbọ́n sáàmù yẹn nìyí ó lọ sétí ọmọ rẹ kò sábúrú mbẹ àpò ẹ nìyí ọlọ́run bò lẹ̀sìn bọ́wọ́ lọ́rùn tábà pẹ̀ pẹ́tọ̀ afẹ́kàwọn wa tọmọ kọmọjà sáf kejìlú àsìkò tó eléyìí jẹ́ stéèjì àkọ́kọ́ ẹ̀rí stéèjì ẹlẹ́ẹ̀kejì òun náà ni stéèjì àtòfóòlàtú àwọn tí wọ́n máa ń pè ní early childhood òǹlà ó rẹ̀ láti ọdún kejì sọ́dún méje two to seven years ṣẹ́rí two to seven years éèdè ni èyí tó dáa fún wa òun náà ni pé kò tí ì yẹ ká expose àwọn ọmọ wa sí social media bẹ́ẹ̀ àyàfi tàbá máa limit limit nǹkan tí afẹ́ kí wọ́n gẹ́nì lórí social media á di limit yẹn kí ló ń wọ kò sí yẹ kó lọ Facebook kò yẹ kó wà ní twitter tó lára social media ó náà ní àwọn nǹkan bí àwọn géèmù àwọn àwọn scrabbles àwọn yẹn nìyí tí ẹ bá ní fáwọn ọmọ nìyí ẹ̀sìn ìtakò adaptive torí pé àsìkò yẹn nìyí àsìkò àsìkò numerasi àwọn ọmọ ni pé ó lè one two three ó lè máa káńtì bí ẹgbẹ́ ìrọ̀ ọmọ tó wà ní between age two and age seven àwọn pé tó máa ń wà ní wọ́n wà ní pre primary school àwọn ọmọ yẹn máa ń wà tó díẹ̀ àbí ètò ti wọ bíi five six àwọn wà ní early primary school so at that stage ká èkó sùn wọn sí àwọn nǹkan tí yóò jẹ́ bí nǹkan tí yóò assist calculation wọn tí wọ́n nídìí jù lásìkò yìí ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó tọ́ka sí àsìkò yìí ní fanu sọ́tún nìsa àyà ẹlẹ́ẹ̀karùn-ún wọn lọ́ni wala tu'tu as-sufaha'a amwalakum allati ja'ala Allahu lakum ọlọ́ni ẹ bọ̀wọ̀ fún àwọn ọmọ asòfàhà sòfàhà sẹ́fì ẹni tí kò tí màtúọ̀ ẹ kò tí màtúọ̀ màtúọ̀rìtì ò ti dé fún náà pè ní sòfàhà ó lè jẹ́ wèrè ó lè mọ́jà wèrè ó lè jẹ́ ẹtí làákàyè ò ti débẹ̀ àbẹ́ ẹtí làákàyè ti débẹ̀ làákàyè tó wá yé sẹ̀fì wù sòfì ẹ má ní sẹ̀fì asáfà ó lè mọ́ jẹ́ brain touch. ẹ̀ àmọ́ kékèké bá wù àwọn ah ó àwọn wù àbáyé wọ́n wù àbí ẹran <laughs> wù àbí ẹran àwọn ọmọ lórí bá a ṣe máa bá gbà láti bá wọn wí. ó sùn ó wá kọ̀ fún ní wáì bá fún yé ni mo jẹ́ èyí. bábàlàgbà bá dán ògùn ọlọ́dọ̀ ọlọ́run kò jẹ́ lọ tábàdùn wa dán ọmọ sódíyé so ìsìlára kíyà ọmọ máa ń yàtọ̀ síra wọn kọ̀mpútà ọmọ máa ń yàtọ̀ sẹ́rọ̀ mọ wọ́n lè wà the same age ọdún mẹ́ta ọdún mẹ́ta kan náà kó sì dájú pé ntẹ́lẹ̀ di lajú sí kẹ́lẹ́ ìmọ̀ di lajú sí. tọ́wọ́ bá tó sí èsì ònítọ́ ọ̀lẹ́ ìwọ́kọ́ ló sọ fún ló sọ fún ayé gbogbo yẹn n'i sàkàbàjẹ́ ìní ní gbogbo ẹ̀ tọ́ba bá tó gbà tí ò ní tọ̀lé kò ní tọ̀lé tó bá tó gbà tí ó rìn yóò rìn àpọ́nlé ni pé wá wọ́ọ̀kà bí lẹ́yìn pé rìn kọ́mọ rìn gbogbo yẹn ni tó bá tó gbà tí ó rìn yóò rìn ẹ dákun kọ́mọ rìn wo ni wọ́n àti ìyẹn ẹranko tó rí wọn àti ìdìmọ̀ olùkó tó rí kò ní ìdìgbà ń tìǹà mú wọn tó rí kò ní ìdìgbà ń sọ fún wọn máa ń tó bá ti sùn oorun là ń pè oorun tó ń ní nìkan <laughs> ọlọ́run ló ń àgbàlagbà náà ẹnìkan sùn àwọn náà ni o ó ti sùn ó ti yíyó wá ti sùn lọ ajá ti gùn ọtí tó mu wá ńlá ńlá ibi ara ẹgbẹ́ ńlá ó sì fi ṣe odidi ṣe oorun So at that age of two in between two and seven ibẹ̀ nìyí ẹ̀kọ́ ẹ̀sìn àmọ̀ ọmọ wa tó pọ̀ á ọmọ wa lára ẹni irú àwọn ìjókòó ọmọ makaranta wọ́n á lọ sílé kéwù àjẹkù pọ̀ fún wọn ibzu wọn lọ ibzu wọn akurani wọn àwọn àdí wọn mọ àwọn àdìsí kọ̀ọ̀kan wọn mọ̀ túmẹ̀ bẹ́ẹ̀ wọn mọ àwọn ọ̀rọ̀ ìjọsìn kọ̀ọ̀kan ọ̀rọ̀ àlùwalá kúmọ̀ yìí tí wọ́n ti kọ́ látara ìwòye sí òbí ìwòye sí màmá ìwòye sí bàbá wọ́n kọ́ wọn. kúmọ̀ yìí o ìrẹ́gbẹ́ wọ́n mùsùlùmí bàbá tó jẹ́ mùsùlùmí tó sì bímọ. ọmọ rẹ wá ń ọmọ ọdún méje kò ní màlúwà láti kódà kọ́ ọmọ yẹn nìyí kó bá ti skul kó o láti yọrí kó o láti yọrí kí ní dùn náà bẹ́ẹ̀dì mathematics bẹ́ẹ̀dì kìíní kan bẹ́ẹ̀dì kódà kọ́ ọmọ rẹ àti age of seven kó kó kó ṣe wà ẹ́ẹ̀kì kó wá mú láyé kó o láti yọrí kó o ní tó bá láti yọrí ni ìyẹn tó pọn dandan ẹ́ àwùjẹ́ bó ọ̀ràn yẹn tó ju ọ̀ràn yẹn lọ́dún yẹ kọ́mọ rẹ̀ mà ó mọ̀ ọmọdún méje mọ àlùbàlà ni ọmọdún èlé kò lè kírun ọmọdún èlé kò lè kí kò sí yẹn nínú ẹ̀sìn wa so ayé nìyí ẹ̀sìn fẹ́ ká fi ẹ̀kọ́ yìí ká fi kọ́ àwọn ọmọ pé àwọn ọmọ ti wà mọ́pọ̀lọpọ̀ ìṣesí ẹ̀sìn lára òbí àtọ̀sọ bẹ́ẹ̀ náà ni pé àwọn ọmọ wa àti social media ní ẹ̀gá ti ṣe ní pé àwa òbí àti social media àbí òun yẹ kó jẹ́ first challenge torí pé táwọn òbí bá mọ bá sì ní social media á mọ báwọn ọmọ náà ṣe lò ó ọ̀pọ̀lọpọ̀ òbí mi láàyè àyìnlá àwọn ìyá mi nílé wọn ò ní wọ́n ti sọ fóònù di ọkọ wọn àwọn ọkọ mi ti sọ fóònù di ìyàwó wọn that's all recent ní last week òní wall street journal tó gbé jáde wípé ó ní facebook ó ti dà gẹ́gẹ́ bí sìgá bí sìgá táwọn èèyàn mu tẹ́gbẹ́ facebook làwọn èèyàn lòdì láyé wọ́n ní facebook dà gẹ́gẹ́ bí sìgá táwọn èèyàn mu ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀rí pé òfin ìjọba ìlera àgbáńláyé world health organization ni pé gbogbo company tó bá ń produce tigret eh, ẹni orúkọ kó jẹ́ wọ́n á kọ síbẹ̀ wọ́n á wọ́n àwọn èèyàn tó fẹ́ mú lákọ̀ọ́kọ́ àkọ́kọ́ ọjọ́ lọ́kọ síbẹ̀ ni pé the federal Minister of health warns that tobacco smoking is dangerous to your health àbí ìjọba àpapọ̀ wọ́n ní kásìkì lọ fún yín o ìmọ̀ àmú sìgá o ó léwu fún àlàáfíà yìí màtó yá wọ́n tún yí padà wọ́n sọ di pé the smokers are liable to die joint ọ̀gbẹ́ni bá mo sìgá ló kú léwe wọ́n pèpè lé síbẹ̀síbẹ̀ kíní yẹn nìyí kò mú rìsọ́ọ̀tì gidi wá ọ̀hún àgbẹ̀ òkè ilé tẹ́sí ọ̀dọ́ lòdì sí ni pé sórí ẹ̀dọ̀fóró rẹ̀ ẹ̀dọ̀fóró rẹ̀ yóò ti máa mí tí ó lọ tó ti mí ẹ̀dọ̀fóró kí ni wá máa mí. ẹni máa mu sìgá díẹ̀ mọ́ dúdú ẹni tí èèyàn mu sìgá díẹ̀ òkì ń dúdú yóò wà bó ṣe yẹ kó wà wọ́n wà ya píkítọ̀ rẹ̀ gbogbo pálí sìgá ni ẹ lọ wọ bá ń bẹ̀ tó bá mọ̀ wíkà kò sáfọ́ lójú wo tó fẹ́ rà so ìyẹn lọ́wọ́ sọ wípé Facebook nísìnyí ó ti dé lẹ́rù wípé ó ti di ọ̀rọ̀ <laughs> the smoker na liable to die your drinking yẹn ni wípé bí sìgá ṣe ń pa àwọn èèyàn. bẹ́ẹ̀ náà ni Facebook náà pa àwọn èèyàn Facebook túlé ó ń obìnrin kúrò lé ọkọ ó sọ ọkọ di ẹni tí ò níyàwó àìmọye àìmọye kéèsì sì tán ti tòwájú ìsọ̀rọ̀ bá ń sọ fún un kí ló dé olórí a sì fẹ́ra wa a sì gbádùn ara wa ọmọ kìíní kejì kẹta màtó fi dé mọ ẹlẹ́jẹ̀ni nísìnyí kò tiẹ̀ yí kò tiẹ̀ rí tèmi rò mọ́ tó bá ni fóònù yẹn ló wá jókòó ti yóò lọ kínu yóò padà sí ti fóònù èmi ìyàwó rẹ̀ nìyí kò tiẹ̀ gbẹ́ ní péjì nígbà gbogbo àfa gbọ́ kí ló dé ní ìbá jà ó ní òòjọ̀gbọ́n òun ó lò bóun ṣe ní ṣé ah. ó sì rí bẹ fóònù fóònù lè ra yìí twenty four seven bí ẹ máa ṣe rìpáṣẹ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tó ń dalérú tó ń bí matrimonial discourse nílé social media ni fóònù ni tó ẹ̀yin ìyàwó kẹyà gbọ́ dáadáa Islam lábí tó lé bọ́kọ̀ rẹ bá ní alájà ájíà àti kí ni ń pè ọ́ umu mi ìfẹ́ kó lo social media o kó o lè ṣáàgídí torí pé kìí ṣe nínú àwọn òkú kù zàwùjí yàrá pé lo social media ọkọ̀ ẹni kí ìfẹ́ fún lò fún ah, irọ́ ọkùnrin tó jọ ah, níta bá fi lè wà mẹ́ẹ̀ lọ́gbọ́dọ̀ wà mẹ́ẹ̀ ni ànábìrin à ń tutù ìmọ̀ ha ìrántà ìmúta lókùnbà tẹ́ ẹ̀ bá ń jẹ lọ́gbọ́dọ̀ mọ́ ẹjẹun oúnjẹ wá lójú ẹ̀mí bíi àìmọye ilé tó ti dàrú lóòrè àìmọye ilé àìmọye ọmọ káfúrú ti ṣe látara social media àwọn òbí àìmọye àìmọye abúlé ti ṣẹlẹ̀ so ibi jẹ́ ká ti gbọ́rọ̀ gangan nìyẹn aláwa òbí pẹ̀lú social media báwo ló ṣe yẹ ká bá lò tá a bá bá lò bó ṣe yẹ ká bá lò ọ̀hán yóò rọ àwọn ọmọ wa lọ́rùn bó ṣe bá lò àmọ́lẹ̀ yóò rí bẹ́ẹ̀ torí ẹ pé ọmọ between the age of two and seven ọkọ̀ ẹ ètò ẹ̀kọ́ kọ́ kó mọ̀ nínú ẹ̀kọ́ ẹ̀sìn kò sí lára rẹ̀ eléyìí ni kì í kò pọ́n o bẹ́ẹ̀ at least at that age ọmọ rẹ yẹ kó ní chapter fi la ẹ ní agbárí ẹ ha àwọn ahadi tí mọ àwọn Islamic cultures àwọn àṣà ìṣe ìsìláàmù yóò wà lára ẹ gẹ́gẹ́ bó ṣe wáyé nínú gẹ́gẹ́ bí nínú nínú òfin Ọlọ́run pé náà stéèjì òun náà ni stéèjì stéèdì tẹ̀míyìzù yìí òun stéèdì dá pé àwọn ọmọ wọn á ti ní ntọ́pẹ̀ ní distamẹ́ǹt wọ́n lè kì yàtọ̀ láàrin ọ̀tún àti òsì ṣẹ̀rí àgbẹ̀ sórí eight seven eight seven ló bẹ̀rẹ̀ títí di eight ten seven to ten tẹ̀sí kò sí ìbàlágà o àmọ́ àwọn ojúṣe kan bẹ tọ́lápẹ́ ìwọ kọ́ ló sọ fọmọ rẹ kó mọ̀ ṣe tó ti mọ̀ ṣe. so that day yẹn náà nìyí àwọn ọmọ wa bá a bá ní kápá tá a ti lè mójútó wọn ìwọ̀nba tá a fẹ́ kí wọ́n lò lórí social media tí ó ràn ẹ̀sìn wọn lọ́wọ́ islam ò takò islam ò takò tó ti yé gbẹdẹgbẹ àwọn òbí àwọn alágbọ́dọ̀ lajú ìbọn àwọn tẹlifíṣàn lé wọ́n wo tv lé náà ẹ́ so gbogbo nǹkan tó lọ́lẹ́wò èyí tí wọ́n léwò lórí tv náà nìyí àwọn orú náà ń lè ṣe wọ́n láǹfààní lórí social media. ní ya péjì tó lè ran ẹ̀sìn wọn lọ́wọ́ tó lè wọn lọ́wọ́ ẹ tó lè tó lè wọn láǹfààní rẹpẹtẹ òǹbẹ to that age ọmọ mùsùlùmí yóò ti mọ̀rún kí fún rẹ a ti mọ tó n'i pè ní ìrun wákàtí márààrún a ti mọ rákà tó gbé kọ̀ọ̀kan dúró. wa muhammad sallallahu alaihi wa sallam onimuru wa wa umar ẹ pàmò ẹ láti ẹ wọn lọ́dún méje á pa wọn láti kí wọ́n kí ẹ wò ẹ pa wọn láti kí wọ́n kí kò ní kẹ kò àmẹ́jọ ò ní ẹ pa wọn ẹ kọ́ wọn lálùwà láwò kò sọ bẹ́ẹ̀ o èmi ẹ kọ́ wọn nírun o ẹ pa wọn láti kí wọ́n kí tó túbọ̀ sí pé tá a bá lo èjì yẹn bí ṣe ń tó yìí kó tó pé ètẹ́mù yẹn nìyí jàmbá yóò ti mọ̀ọ́nù bí ìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn òbí òṣèlè a sì fẹ́ káwọn ọmọ wa kó wá mọ́tíláṣí àwọn tí wọ́n pinnu pè jẹun lọ ìyá kan wá balẹ̀ jáde òní ní markaz lẹ́yìn mọ́gíríbì náà ni tí ó rántí wá ní ah, ẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ ìmọ̀mù ẹ̀lẹ́ o sáwọn àlékún wa ṣẹlá ṣé ilé ilé àwọn akọ́mọ́ àti olùmọ́tíláṣí mọ́ kó láwọn mọ́ o ló bá náwó sí wọn ọmọdún mẹ́rin ọmọdún márùn ọmọdún mẹ́ta ah mo ní ẹfẹ́ kan wá kírun ni orí bẹ́ẹ̀ ni ṣe ẹ̀kọ́ wọn nínú ẹ̀yìn bàbá kọ́ wọn ìlẹ̀ lè bá wa kọ́ wọn mọ́ṣáláṣí ìpínlẹ̀ náà ikọ́ ẹ̀ mọ́ṣáláṣí tètè háyà aláṣọ láti la wí àbí àní háyà ẹ̀ wá kọ́run ẹ̀ wá kírun la wí àní ẹ̀ wá kọ́ irun wọ́n ní àfa a onímọ̀ ìjọba lé wọn lẹ́sìn ìgbóni kọ́ mọ́ lọ mọ́ lọ́jọ́ ti gbọ́ ìyẹn ò sí lọ́wọ́ tèmi tọ́jú ipò yẹ káwọn lè mọ wá mọ́ṣáláṣí wọ́n mọ̀ disturb wa ẹ ẹ àfáyé ṣe sùúrù náà ni ọ̀rọ̀ sùúrù kọ́ lélẹ̀ ẹ mú wọn lọ́lé ẹ lọ kọ́ wọn ẹ bàbá wọn lọ́dọ̀ ìmọ̀ọ́mù ni bàbá wọn à ìmọ̀ọ́mù bàbá wọn ẹ kọ́lọ́ kí ni mẹ́tọ́ láti bàbá wọn ẹ bàbá wọn ń jàlá bí ni jàre àfáyé má dára lóhùn ń jàlá bí ni bàbá wọn bàbá wọn ráyè dídí wọn ẹ̀yin kò ráyè. àwọn ilé yóò kírun wọn wá wọn sáré káàkiri mọ́ṣáláṣí àwọn ilé yóò fẹ́ wọ́n mọ̀ fún wọn nílàdìlì umaru máa ń wá pankẹ́rẹ́ yóò mọ̀ ẹ́ dé ni ah, àbá yìí burú ó lè jẹ́ kó rí nìyẹn. tó o pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kó wá tó wá ń kírun kò yẹ nínú ẹ̀kọ́ àwọn tó ń lọ ń lọ múra nínú àwọn ọmọ bẹ́ẹ̀ ókè nígbà tí wọ́n kó tiẹ̀ wá ìdílé irun lọ́làbí àmọ́ kò lọ́làbí àmọ́ náà bàbá kan lè lárúbáwá tó pa nìyẹn nígbà tó ọmọ ọmọ tó pọ̀ ọdún méjì tó mú wá sí mọ́sálásí pàtó náà ilé bàbá yẹn nìyí bàbá lè dúró àmọ́ kò lè jókòó sílẹ̀ lẹ́yìn àti kó jókòó sórí àdá bàbá tó wá dìde dúró báyìí nígbà tí wọ́n dìde dúró lóyún tọ̀ wọ́n wá fẹ́ lọ́lẹ̀ nígbà tó fi jókòó ọmọ kékeré ò ti yẹ àdá níbi bàbá bàbá ti la mọ́lẹ̀ rí bàbá ti kú nìyẹn tọmọ wá tẹ̀ ní. so àwọn nǹkan wọ̀nyẹn ní tó yẹ káwọn òbí ni so at that age ọmọ tí ò bá ti wà below stage yìí stage three tí ò sì gbọ́dún méje mọ́ mú wá mọ́ṣáláṣí ìrú tó ní kó wá kí ta ló pẹ́ láti yẹ pé kó sọ fún kó wá kí nìta ni. islam kọ kìí ṣàlẹ́bì aláṣẹ ní ẹ̀dẹ́kùn kọ́dún méje tọ̀ tọ́mọ ẹ̀ bá wá kọ́dún méje tó wá wá wúrú wà bẹ́ẹ̀ ó tọ́ka pé wọ́n bá wò láti yọrí o ṣiṣẹ́ o ètò ẹ̀sìn ọmọ rẹ ẹ̀kọ́ rẹ ti wọ́. so at that age of seven ọmọ mùsùlùmí àwọn ó mọ iye rákà àṣùbà ó mọ iye rákà gbogbo mùdùmùdù látòkè délẹ̀ kányányá ìtànsẹ̀lẹ̀ ilé ìrun fúrémù ìrun ó mọ̀ kámẹ́tì wà sọ́kọ́ mùsùlùmí tá a bá kọ́ dáadáa àwọn kan ní kò ní jáde sí ṣùgbọ́n a tún tẹ̀lé yìí ọmọ ti wà ní ìtẹ́bù bá ti pa láti ẹ̀kọ́ kínu bẹ́ẹ̀ láti pa láti àwọn nǹkan ẹ̀sìn míì á dẹ̀ mọ ṣàkíyèsí àwọn nǹkan ẹ̀sìn míì tí ó jìnà tó dé wọ̀ irú yẹn nìyí tá fẹ́ lọ social media pẹ̀lú ẹ̀ ó ní ilẹ̀kùn tá lò pẹ̀lú rẹ̀ kò sábòrú níbẹ̀ tààlàmọ bá ti kó jẹ tí òfin ní bọ́ síta láàrin wa síra wa náà ni sẹ́rí kí ni fóònù tá à ń lò lọ yìí ẹ̀rí pé kò sẹ́ńtà lè pè o lè para kíní kan o lè para kíní kan o lè hàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyí láàrin yàrá kan sí yàrá kan ni wọ́n rí ti ibi tó tiẹ̀ ibi tí wọ́n làjú tó mọ nígbà mi yàrá kan sí yàrá kan so ìwọ náà lè kó kíní ẹ̀ tó ti yé ó lè kóòtù ẹ̀ kábàdì sọ pé tọ̀ ilé ìwé náà mọ̀ wáyé tí wọ́n lọ gbogbo àwọn ẹ̀kọ́ tó ń kọ́ nísìnyí social media wọ́n ń kọ́ mẹ́ẹ̀ wọ́n ń kọ́ mẹ́ẹ̀ ẹnìkan ra bisikíìtì kan nígbà tí wo bisikíìtì yẹn nìyẹn wá rí pé ọkùnrin àtọkùnrin ọkùnrin àtọkùnrin bá ara wọn láti pọ̀ wọ́n mọ bisikíìtì wọ́n mọ bí èrè èèyàn àwọn bisikíìtì tẹ́ mọ́ ẹbí mọ́ wọn ọkùnrin àtọkùnrin ni wọ́n gorí ara wọn níbi bisikíìtì yẹn ẹ dákùnrin méjèèjì wọn ni wọ́n pàtó ẹ ṣeun géèlì yẹn géèlì lòdìyà náà practice yẹn pé ọkùnrin àti ọkùnrin àmọ́ bára wọn lò pọ̀ ókè tó bá lòdì jẹ bisikíìtì mọ́ àwọn tó ń ṣe eléyìí wọ́n tún gbàgbọ́ mí yọ tó ti yẹ tó àwa ní ká fi ẹ̀kọ́ ká fi di àwọn ọmọ wa mọ́lẹ̀ ká sì fún wọn ní ìtọ́sọ́nà tó péye lórí ìtọ́sọ́nà bẹ́ẹ̀ lò. àmọ́ ká nítọ̀ eyi ẹ̀kọ́ náà tí wọ́n si tè wọ́n mọ́lẹ̀ kì í ọmọ nìyàn bẹ́ẹ̀ àdìsán ànàmọ́dá ní ìjọba ìtọ́bẹ̀ ọmọ ènìyàn yìí sóṣíà bọ́lá ṣe dá wa àwà sóṣíà ọlọ́run dá kátà lásán fóun nìkan ènìyàn ń wà ara wa èdè tí seven sí ten èdè tẹ̀mú yézu nìyẹn ẹ̀rí tó bá pé ọdún mẹ́wàá tí ò bá kínu ẹ̀rí pé yóò jẹ ìyà àbáwí lẹ́jọ́ níbẹ̀ rà bẹ́ẹ̀ náà tó bá ń dá àwọn ọ̀ràn náà ní tẹ̀sán àlìbáwí akọ̀lẹ́kọ̀ọ́ bákan náà èdè ẹ̀sìn ẹlẹ́gẹ̀ẹ́rin òun náà ni sínú àlùmọ̀ràn àbọ̀ sínú àlùmọ́ràhàkọ̀ òun náà pè early adolescence ìyẹn bẹ́ẹ̀ láàrin eighteen sí fifteen eighteen sí fifteen anábìwá muhammad sallallahu alayhi wa sallam onírúfẹ́ alukọ́lá máa ń sàlá nínú ẹ̀ ó ní kìnìún fún pé àsọ̀bí hàtà yàtẹ́lì àsọ̀bí hàtà yàtẹ́lì ọmọ títí tí ó fi gbàlágà so age fifteen ní gbogbo ọmọ gbọ́dọ̀ bàlágà ó pọ̀ jù yóò bàlágà lè jìn ó wá kéré jù ọmọ mi lè bàlágà lọ́dún mẹ́jọ àwọn obìnrin máa ń dé bàlágà jọ ọkùnrin lọ tó ti yé ẹ ipe ọmọ o gbogbo ní àti máa ń bàlágà o ààrí láàrẹ o òun náà ti rí láàrẹ o tó bá ti pọ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti bàlágà ó ti bàlágà jẹ̀mọ́ ẹ̀dá kun ọmọ tó bá ti bàlágà nìyí àmọ́ ní tó dé haram ó fi mọ ọmọ tó ní haram halal wájib sunna makuru ó ti mọ tọyibẹ khalifat ó ti mọ gbàwọn táǹfì ó ti mọ ó ti mọ tọ́lọ̀ ń fẹ́ ó ti mọ tọ́lọ̀ ń fẹ́ ó ti mọ tọ́lọ̀ torí ẹ̀dá àfi tó bí ò bá ṣe ojúṣe ẹ̀ lókun tí ò bá ti ṣe sí nìyí éèdì yẹn nìyí kì í sábà tètè rọrùn fọmọ káwá dá padà sẹ́yìn iṣẹ́ máa dìde rọrùn tó tábà ń tó bí ìsìlámù ṣe tó yóò rọ ọmọ lọ́rùn dáadáa anábìwá muhammad sallallahu alaihi wa sallam orí bèbí dùn fẹ́lẹ́lẹ́ hasan wa mú bèbí dùn yìí ó wá jẹ kó fi sẹ́nu anábìwá púkà púkà túdàrú túdàrú túdàrú anábìwá ti gbà lọ́wọ́ ní wọlé kò sí ìdéjì tó ti bàlágà bá kódà tó sì dé di tẹ̀lú yìí ó sì wà ní eight early eight ló wà tó ti be in between zero to four òun ló wà kánábì ló kó pọ̀ àwọn afáwọn fún pẹ̀lú àwọn ọmọ wa ká má wò torí wípé ọjọ́ orí wọn kéré tó bá ti fẹ́ ṣe tó tako ẹ̀sìn ká má gbà fún wọn tó bá ṣe wọn ò lẹ́sẹ̀ lọ́rùn o àmọ́ ànílájúlẹ̀ kí wọ́n ṣe ànílájúlẹ̀ kan wá tó ló jẹ́ pé at that age in between ten and fifteen àsìkò tí ìwọ òbí tó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ wọn náà ní pre adulthood pre puberty tó ti tó bá fìlẹ̀ pé fifteen years yóò ti bàlágà fifteen years yóò ti bàlágà tí o bá rí àmì bàlágà tó bọ́ fifteen tó bá fìlẹ̀ pé fifteen yóò ti bàlágà tó ló jẹ́ pé á ṣàkíyèsí àwọn ọmọ wa ọmọ mi máa ń bàlágà lójijì tí ò ti mọ kankan kò mọ ẹ̀kọ́ tó kù káàtà fọmọ tó bá ti bàlágà ẹ dákun bóòlù ọmọ náà ò sì ní ṣe ìranù ẹ dákun bóòlù ọmọ náà ò ní máa ṣe ọlọ́run ọmọ òmọ tó ń gbé tẹ́kì líìfù kò mọ́ àbá kan bá mi mo ní à.

kí ló rí ni tó lé gàdùn náà lé sí dákun á sọ pé kò sí ìbàlágà gbà tó wá bẹ́ẹ̀ tó bá padà wá bàlágà náà kò ní wá lóde lè wọ́n pèrè pé kí ló rí ah, mo rí báyìí mo rí báyìí ah! kò sí gbàdúrà wà kí yẹn rí tó padà wá halali lalali haramu ni haramu tó bá ṣe dáadáa yóò gbà dáadáa tí ò bá ṣe dáadáa yóò jẹ ìyà sọpọlọpọ òbí wọn ò fi eléyìí kó àwọn ọmọ tá a bá fi eléyìí kó àwọn ọmọ wa jẹmọ àìmọye àǹfààní làwọn ọmọdé fúnra wọn lọ lè kọ àìmọye nǹkan láti download àwa òbí láti download fún wọn tí wọn kà lórí kọ̀ǹpútà tí wọn kà lórí tábìlẹ̀tì wọn tákìrẹ́rì tọ́wá ah, eléyìí báyìí eléyìí báyìí tó ń ṣe lálàyé eléyìí jẹ́ nínú nínú ẹ̀kọ́ ẹ̀rí bákan náà nínú ẹ̀ òun náà ni sínú bòlóòm àṣẹ àwọn tó ti bàlágà tó ti bàlágà dáadáa fifteen years la máa bàlágà fi yàn bára mi tọ́ tábàtì wá bàlágà tán á máa wá bà lọ bẹ́ẹ̀ títí títí tó eight thirty three sí forty òní sínú àlẹ́ṣẹ́ tí kùránì ṣe tó nìyẹn nínú sọ́ọ̀tù gáfíìr ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni wal ladhi khalaqa lakum min turabin ọlọ́run ọlọ́run bá lòun dá ayé látara yèèpẹ̀ thumma min nutfatin àtàrà omi lọ́gọ́lọ́gọ́ thumma min alaqatin àti látara ẹ̀jẹ̀ kíkí thumma yukhrijukum tiflan ọlọ́run ثم لتبلغوا أشدكم ọlọ́run ní kẹ́lẹ́ bá lè di èyí tí ẹ ti dàgbà dáadáa ẹ ti kọjá màlájà màlájà yìí gan ó tún ti lé kàńtà ó ní tàkìrì sí fọ́ọ̀tì ọlọ́run ní tó màlìjà kó ẹni di ẹ di padà ìgbà àgbàlagbà ni yóò hàn mo ti dàgbà àmọ́ mi ti dàgbàlagbà mo fi kò mọ́ rí ọwọ́ tù àgbà mi nígbà tó wá ní pé àgbàlagbà la wa wọ́n náà wọ́n gbà tó wọ́n gbọ́ àdúrà àwọn ṣé fún àwọn àwọn ẹ̀sìn àwọn àdàgbà àwọn àgbàlagbà la wọn. so éjì ni éjì yẹn nìyí lára. ìgbésí ayé ọmọnìyàn òun náà ni tọ́lá pé ìgbà ní làákàyè wa máa ń ṣáàpù dáadáa tó ti ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ọkọ ọ̀pọ̀lọpọ̀ ọmọdé níyàwó lé ní èsì tó ó ti wá ń lọ ọkọ kò fèsì nílé ọkọ ni àní ló máa lo social media àní ló máa ń fóònù ẹ torí pé bá ló lo social media kó fóònù yóò ṣe yóò bọ́ ta yóò bá àwọn èèyàn ṣe lọ́sùn yóò bá àwọn ṣe lẹ́sì jẹ́mọ́ kàmọ́tẹ̀ká pẹ́ lórí stages yẹn so àti fún wa ní stages bíi mélòó kan àwọn stages wọ̀nyí ó tó bíi stages mẹ́jọ tí Islam tó mú wá fún wa yẹ. làm lẹ́yìn náà àwọn nǹkan tí ó pàtàkì fún wa òun náà ni àwọn ẹ̀kọ́. Okay, okay. That's all. Ìgbàṣọ́ rẹ̀ kò ní fún. Na lẹ́yìn ẹ̀hún náà ni àwọn ẹ̀kọ́ tá òbí ó ní nígbàkigbà tá a bá fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n lo social media ẹ̀kọ́ tá a fi bá wọn lò èyí ń pàtàkì púpọ̀ tá a sọ fún wọn ìwọ ọmọ mi social media wọ́n jẹ́ kí social media borí bákan lójú rẹ̀ tó máa rò bóyá ìgbésí ayé tó yàtọ̀ social media níta àfi bára wa lò lójú ayé àti fi bára wa lò bẹ́ẹ̀ eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ kò náà ni pé àjẹ́ kó yá ọmọ wa gbé information tí ò bá ti rin lẹ̀ àyè máa spread rẹ̀ jẹ́ kó yí wọn kì í ṣe social media nìkan kódà lójú ayé náà nìyí ọmọ kan ń wùwà kan ládùúgbò wa ní last week ah subhanallah ọmọ yìí ò mọ tọ́pọ̀ social media kò mọ tọ́pọ̀ social media àmọ́ ìwà tó wù yìí ìwà tó lágbára ni òun àti ọmọ kan jà ọmọ kékeré ni kò lè sí ìgbà ọmọdún mẹ́fà sí méje lọ tọ màmá ọmọ kejì yẹn wá láwọn ó ti tán. ọmọ yìí wọ́n sọ fún ìyá títí ẹ̀ wípé ìyá mi màmá ọmọ yẹn nìyí ó mú wa lọ sí ó yọ jáàbù lọ́rùn wa ó ní ká máa bára wa jà ọmọ rẹ̀ wá nà ọmọ gbà fún wọn ìyá wa wá ó wá

ó ní gbogbo tó bá tó bá rí lè gbogbo tọ́lọ̀ kó hùn hmm, ẹ má ti ṣe pé kò le màmá ọmọ yín tó tó fẹjọ́ sùn yìí ó ló ti sùn ah, ẹ má ti sùn tó bá sì sùn ẹ lọ dì í ló bá dé lágbájá ń gbọ́ kí ló ṣẹlẹ̀ jẹ́ oṣù bẹ́ẹ̀ jẹ́ gbóṣì rànà tó o ti lajú àti kárọ̀ tó ṣe lójú ó lóun ti lajú ń gbọ́ kí ni ìyá ìṣe fún ọ kò sọ̀rọ̀ ok ṣé wọ́n pa gbo fẹ́yìn méjèèjì wọ́n ní wọ́n pa gbo kí ló sọ fún ìyá rẹ̀ mo ní wọ́n pa gbo fún wa ní ìyẹ́sẹ̀ gbọ́. ẹ wò gbọ́dọ̀ bí ro ní ìbáde social media ẹ̀rí pé yóò dùdú media tẹ́bi so ìwà tó ń bẹ lára oníkálùkù oníkálùkù ń gbé lọ social media social media ní ìmọ̀ràn lọ́wọ́ fi ṣe fún wa ṣùgbọ́n náà ní òun yìí sábúrú ẹwúrú ọmọdún yẹn ní ọmọdún tó kú ọmọdún fún fàmí méje ó ti fẹ́ borí àgbàlagbà méjì gbára wọn adẹ́gbóyè àwọn ọmọ wa nígbàkigbà tá a bá fẹ́ kí wọ́n lo social media bóyá pre secondary school or post secondary school or pre institution làbẹ́ fẹ́ lò gbàdá wọn ti fẹ́ kí wọ́n lò jẹ̀mọ́ ẹ̀ẹ́dẹ́gbóyè wọn yìí pé ìwọ ọmọ mi o kò tọ́ fún ẹ o nàpẹ̀lú àṣà ìhàd àwọn wọn wí wọn pé wọn fọ wọn sọ kò sí lókè pẹ̀lú ẹ̀ kò sí lókè pẹ̀lú ẹ̀. ẹ̀wọ́n láìpẹ́ yìí mo bí ẹni lórí ibi whatsapp mo kàn ń tọ́ mo kàn pé ah, ọlọ́run àmọ̀ tó pẹ́ fún ọ ẹnìkan ní ah ọ̀rọ̀ táà ń sọ fún wa yìí mẹ́tẹ̀ẹ̀dì tó wá láti ọ̀dọ̀ ẹni tó ń sọ sàárì ní ó ní ẹni tó ń sọ sàárì olóhùn lára àwọn yóò kú tó gbọ́ ọ̀pọ̀ tó sì kú kọ́ wọ́n wọ̀ náà wọ́n ní wàlùjẹ́ náà ṣùgbọ́n ní tí wọ́n máa ṣe òun náà ní pọ́ńdé kí sì fàrù kókó ó ṣàṣọ àwọn kìíní yẹn wọ́n máa ń ẹnikẹ́ni tí ò bá lè sẹ́ndì mẹ́sẹ́jì sẹ́lòmíì ó ń tọ̀ ọ̀hún aburú ṣe láàrin ọjọ́ méje nígbà tí mo gbọ́ ọmọkàn rẹ̀ rìn ẹlòmíì ò gbọ̀ òun ṣì ẹ̀ náà ni ẹni tó ṣì ẹ̀ lọ́dọ̀ tiwa náà nìyí wọ́n ṣì ẹ̀ lọ́dọ̀ tiwa náà náà bá gbàgbé kí ní ẹni wá níbẹ̀ níbẹ̀. ayé tẹ́ ìwà máa ń kọ́ ni. so aburú gbà ní òun lọ́dún lórí social media. irú àlákàlà lòun máa ń òun náà lọ́la ní ha káàkiri lọ́dún bọ̀ mọ́ social media social media bẹ́ẹ̀ so rẹ̀ gbé ṣe ọ̀rọ̀ tí ò rílẹ̀ àìgbè àìsí ìgbà àìsí ìfàn ọlọ́ba in ní tí kankan bá wá lọ́dọ̀ yìí lọ́dọ̀ kódà kó jẹ́ mùsùlùmí náà nígbà míì jẹ́ ní ìfọkàntán nígbà míì ìyá máa bùkátà kó wá mélòó mélòó ni mélòó mélòó gbé tó ti kó mélòó ni mélòó mélòó làwọn aburú ẹ fi ń tàgbà tí fóònù ẹ̀jẹ̀ dé nàìjíríà wọ́n ní wọ́n máa ti ń pè yín lóru ẹ̀rọ pé o tẹ́kùn tẹ́kùn tẹ́kùn ẹ̀dọ̀ mọ pẹ̀jẹ̀ ní o ẹ̀ mọ pẹ̀jẹ̀ ní o ilé ìgbà òdùnkọ̀ ní ọ̀ọ́ lè ó ní ìgbé gan-an òun bá ti ń pẹ̀jẹ̀ bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ tó ti ìṣesí fóònù nìyẹn nígbà yẹn pé tẹ́kùn tẹ́kùn ó kàn jáde ni àwọn ṣàyà á sì yẹn wá pọ̀ lára ẹ̀kọ́ tá a kọ́ mọ́ wa nìyẹn pé àní tó o bá ti ṣe bá a ti lo fóònù àdúgbò àbá ti fún yàrá kó lò ó yálà nílé ni níta ni mọ́ gbé ìròyìn tí ò lálàáfíà ìròyìn tó lálàáfíà ò ní kó tó gbogbo tá a bá gbé nínú ìròyìn tá a gbé fẹ́ẹ̀nì kẹta á sì rú ẹ̀ lọ́dọọdọ tó bá tó wá níbẹ̀ ìdá àbá mọ̀ ìdí tá a wà tá a mọ̀ ìdí rẹ̀ tá a mọ̀ òkúdúró ọ̀rọ̀ rẹ̀ àìgbé abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala tọ́nà kó ṣe àlékún àgbọ́yé fún wa àwọn ẹ̀kọ́ sì wà fún wa tí a tó fẹ́ mú wa nínú àwọn kan tí a fi kọ́ àwọn ọmọ wa nínú àwọn ẹ̀kọ́ tí ó fi bá social media lò èyí tí a gbọ́ yìí abẹ́lọ́ba kọ́nà kí ó lékún ìmánì wa pẹ̀lú rẹ̀ kó dáàbòbò wa àti àwa àtàwọn ọmọ wa kí aburú social media kọ́nà kó kan ọ̀dọ̀ oníkàlùkù wa ó rí bẹ́ẹ̀. وذلك الله وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته